That's why I my care love me, my Care toothpaste. It's like having your personal dentist at home. Strengthens teeth, fights teeth cavities, combats tartar buildup, whitens teeth, freshens breath, reduces plaque, and ensures healthy gum. Oral Care toothpaste. 12-hour dental protection system. Extra fresh gel protects from tooth decay. Oral Care toothpaste. swear I use my power. You love me, my daughter said. Hello? <sighs> Thank God. Hello? Hello, Polo, how far now? Uh, Jerry, oh, I'm on my wife just born picking now, now. Oh, Good I beg. Congratulations, thank, my guy. Thank you, thank you, my guy. Thank you, Polo. I beg. You feel borrow me urgent 30k. Immediately then pay me salary, I go sort you. I beg, huh? Polo, my guy. But wait, oh. not be Friday here, you borrow 60k for office. What's <sighs> happening? Polo. I get six children now. You did forget. Plus this new one. Seven. My brother, no turn God blessing to problem for yourself. Oh. Call Honey and Banana Connect on top 55059. Make them refer you to Ubunge Clinic. We go help you and madam with all our family planning matter. <laughs> no doctor and no help you. Call 55059 today. They talk private and now free. <laughs> Hello? Hello? Polo, are you there? <sighs> Honey and Banana Connect. Call 55059 today. Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn la let Let's talk about it. Let's talk about it with, with Yinka Aifale and EOB. All right, we need to slow down a bit. èèyàn méjì ni mo rí báyẹn. níbo ìwọ àti Yínká James Adonai. ah engineer mi nìyẹn. Yínká James Adonai àwọn ọmọọṣẹ́ ti sẹ́ẹ̀tì irinṣẹ́ kalẹ̀. a tún sẹ́ẹ̀tì fúnra ẹ̀. ah Adonai mo gbé fún Adonai ṣé wọn pé ọmọ yẹn ló jẹ́ kí n ní irinṣẹ́ ó ní àbọ̀dá hmm. yín ẹ bá ń rẹ̀ǹtì irinṣẹ́ every week nígbà tẹ̀ ń dájọ́ tẹ̀ ní kó ni <laughs> òótọ́ sì ni àwọn tá a sì ń gba irinṣẹ́ lọ́dọ̀ wọn ó tún wọ́n sọ fún pé a tún ti bá yín kó mi ìwá o ẹ̀yin la fi yẹn lẹ̀ fún. àti ra máìkì kan tá a ṣe gbédé. àló ní oní tírọ́ọ̀kì tí a máa ń rẹ̀ǹtì ń gbà á ní torí yín mo fẹ́ ra tírọ́ọ̀kì tuntun mi. torí titi yẹn torí titi mi <laughs> torí ọ̀sọ̀ọ̀sẹ̀ ni àjọ àdáàkó ni a hmm. gbọ́dọ̀ dájọ yẹn so yín kádúnà ló kọ́kọ́ ra irinṣẹ́ fún mi ló bá mi rà á Hmm. Ah, bẹ́ẹ̀ ni ló kọ́kọ́ bá mi tó jọ pé bọ̀dá yín ká báyìí ní slave méjì lẹ́ẹ̀ máa lò ń bí ẹ máa lò méjì ń gbà yẹn ni work day ṣẹ̀ṣẹ̀ ń rain. o iṣẹ́ iṣẹ́ iṣẹ́ yé o ye gan o yé aduna. Ah! bí o ṣe set irinṣẹ́ ń jọ Saturday báyìí Abi. ó sì lọ bẹ̀ ọ lọ yí. ó lọ yí ọdún yìí lórí báyìí. wọ́n á wò pé rẹ̀ ìyàwó lè dá ìrẹ̀ ìyàwó lẹ́nu yìí. ẹni ìyá àti ó kébí yàtọ̀ ọjọ́ jẹ́ yín ká nígbà tí a ti yin káyé fẹlẹ jọjọra àtúwá dórí program lóyún. influence life mi hmm. yín ká ló kọ́ mi níbi ẹ̀ṣẹ̀ yìí ta ni ta ni ta làwọn ẹnìkan wọlé bọ́ bá fẹ́ wọlé kọ́ kan lọ dúró sí ti ẹ mọ̀ mọ̀ rẹ́rìn mọ́ ẹnìkan lọ room. ṣe gbọ́ ah, kí ló bá ti wọrú aṣọ ẹ mọ̀ mọ̀ rẹ́rìn mọ́ ẹ̀rín ò fẹ́ ẹ̀rín ò kò fi ti aṣọ tẹ ẹ wọ̀ twak twak wo mi àti ó jọ mú nǹkan ó ti yé. láì ṣe ara lẹ́kejì èwo lẹ́ ń sáré mú nǹkan lẹ̀ fún. á mú nǹkan lẹ̀ yọ ìyá rẹ̀. tójú bá tiẹ̀ rí yóò mú wa tì. máa dá sọ̀rọ̀ yín. kò ní ìdíkọ́ dá sí mọ́. torí òun ló mú ẹ débi. òun ipasẹ̀ rẹ̀ mo tọ̀ débi. òun ló mú ẹ débi. ipasẹ̀ rẹ̀ ni mo tọ̀ débi. òun ló mú ẹ débi. sọ̀gbọ́ Yorùbá mọ̀ ni. ẹ gbọ́. wínà ta ló mú obì wá sí ọ̀dọ̀ Ayéfẹ́lẹ́ oníkó wa oníkó tẹ̀lé ẹ bóyá wàá lè rí owó tó jẹ san fún àbí bẹ́ẹ̀ kọ́ o ṣe wá ń wò bí ẹni sọ wónú báyìí. sọtàn kéèyàn fi ọ̀rọ̀ pamọ́ sọ́wọ́ yín ká kéèyàn kú lọ sọ ní tribune kí ló kọ bọ̀bọ̀ tó wà ní tribune tó máa ń bá Isaac Brown ṣe. dáre dáre kéèyàn kó pe dáre jókòó kó wá gbóhùn lẹ o. kó wá gbóhùn mi sílẹ̀ ó pé ju kéèyàn sọ fáyé fẹ́lẹ́ lọ. ìdájáde ẹ sọ̀rọ̀ gidi kan lẹ́ẹ̀kan. èwo nu gidi náà. ẹfọn dúdú tó bù wá jẹ àbí. ẹnu ọ̀rọ̀ gidi tẹ̀ ń sọ lẹ́ẹ̀kan nípa Yínká yẹn nù. dona ọmọ ni òun lọ́fọ̀ má ti mẹ́mọ́rì hàn. Ah, ah, ah. ẹ bá ti kó nǹkan jọ. má fọ̀ má ti mẹ́mọ́rì mi. ẹ nà tí o bá ja yín sí ẹ nílá yín sí à. pọ́tébù kadupẹ tó bá ní àkàrà pọ́tébù wọ́n fọ̀ má ti bírè mi. ẹ ẹni pé sà. ẹni pé. ẹni bẹ́ẹ̀ mu pẹtrol sà ẹ bá ń gbọ́ mi mi gbọ́ yín èmi ń gbọ́ ẹ dáadáa. kọ̀fẹ́ bu pẹtrol ẹ́ńjìn ọ̀ẹ́dì ló fẹ́. pọ́tébù lẹ́nu ẹ̀ ọ bẹ́ẹ̀ dà kẹ́ mu dísù kó máa yọ. a ó mu dísù <laughs> iṣẹ́ wa ìmọ̀ lẹ́gbẹ̀ẹ́ o. tipẹ́tipẹ́. <laughs> ó lẹ́gbẹ̀ẹ́ bàjẹ́ tọ́ba rí tọ́ba rí tọ́mọ rẹ̀ dẹ́wò lẹ́kọ̀ọ́. èwo ń bẹ ṣé larondo. láìka hmm? wọn àrẹ lọ kọ. mo kọ ọ lọmọ. àlè ń gbàtà padà bọ́ mbà lọ mo tún wá páàkì bọ́ ni kó jẹ́wọ́ fún mi tó o mú nǹkan ni. kó o dìgbà tó bá mú nǹkan ìgbà tó máa ń tẹ̀lé mi lọ play kó tó di pé mo lè pé kó máa tẹ̀lé ah bí ṣe ń jẹsẹ̀ mẹ́lẹ̀ ni ọmọ lè di bí Sunday oníjó mo ní mo mọ̀ sí yẹn mo wá sóde ah. báyìí. mo mọ ohun tí mò ń ṣe kí n tó ní máa tẹ̀lé mi máa yóò bì ní ọmọ tẹ̀lé ló ń bèrè. mo wá dọ́gba. o la gogo olùsẹ̀kẹ̀rẹ̀ ọmọ eh. jàdíbẹ́lẹ̀ ọmọ rè dí láìsí. lọ́ bá bẹ̀rẹ̀ ẹjọ́ yìí ní bá lọ ní bá ń bọ̀ ní bá lọ ní làwọn àwọn èèyàn bá wọ̀ pé irú ẹnìkan bá pè sí ibẹ̀ ẹjọ́ wa ni mo ní pọ́tébù tẹ́ máa ń gbọ́ yẹn ni mo ní kí wàá ló mu lẹ́nu ìbámu ní kò tiẹ̀ wá yé mi rárá bẹ́ẹ̀ ni mo gbé bàdá kan bẹ́ẹ̀ tó ṣe so mọ̀lú mọ̀lẹ́mu ó kọ mọ̀lú yín kọ́. fẹ́ yà mí ìyá mọ̀lú. ìyá mọ̀lú yìí. <laughs> Ah. how you dey? I dey fine, Oga. I don ask for you, they say you strong small. Oga lento ni wala, ìgbà tí mo tún wá rí àwọn ọmọ wàlá mu àwọn òkè ó yẹ kí n bí ọmọ tó kàn ìgbà tí mo rí ọmọ lọ́dọ̀ padà Christmas. Ó yẹ kó bí mélòó ló wá ti bí tẹ́lẹ̀. Ah, mo pé bí kọ́kọ́ bí forty five. forty five. Bẹ́ẹ̀ni ọmọkọ Yorùbá ọmọkọ Yorùbá ló sọ̀rọ̀ tó fi òwe sí. Kí ni Yorùbá sọ? <laughs> orí mi òun ọmọ ọmọ wẹrẹ lè láyà dis àbí ọmọ wẹrẹ lè ládi lè aládi àjọsọ nǹkan kan náà dúró dúró sí láyà dis tí bọ̀dà láyé bá gbọ́ ọmọ ó lò ó sọ bẹ́ẹ̀ mọ́ ọmọ wẹrẹ. dájú ká dúpẹ́ lọ́wọ́ àwọn tó sanwó àwọn privilege o. à ń bọ̀ hmm, à ń bọ̀ àwọn privilege ṣọ̀ngọ́ ṣọ̀ngọ́ ìbùbù ká dúpẹ́ lọ́wọ́ àwọn tó sanwó àwọn privilege. ọ̀gá privilege privilege. èèbù bọ́ta ń tẹ̀ o ọ̀dà pé nìkan fẹ́ pè ní less privilege. ẹni less privilege sì ẹ mọ̀ pé less wọn máa máa mú ọ ronú. lẹ́yìn àbájọ less wọ́n tó wo control hmm? wọ́n tó wo control ọlọ́run ló ràn mí lọ́wọ́ lánàá o bí skul mẹ́jọ náà gbé wá lánàá sẹ́ẹ̀tì ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n yúnífọ́ọ̀mù ọ̀tọ̀ọ̀tọ̀ ni o hmm. kọ́lọ́run kó bá yíìlì wọn o ẹ sàmú dàmú lànà sá o. ọlọ́run ọlọ́run ẹlẹ́dàá wọn ti fún ọmọ mi. wàhálà rẹ lórí fújì ni wàhálà rẹ lórí fújì. kò lè já sásán. sanji yàrá lórí fújì. wàhálà rẹ kò lè já sásán. èbó bu oṣù òyìnbó kan lẹ́ẹ̀kan. yàkàn kejì fáwọn ọmọ ẹ̀kọ́ mọ̀ oṣù òyìnbó kan lẹ́ẹ̀kan ìgbà tí mò ń bọ̀ láti látòṣogbo mò ń gbọ́ ní ìwòrò oṣù òyìnbó kan mọ̀ mọ́jà ìrántí wọ́n gan ṣe òyìnbó yẹn sọ. Thank sá lọ. lona lona kí ló ń wá débi kọ́fẹ́ mọ́ jiyàn. o sorry mi o sorry o ah. correct. fọ́ọ̀mù jẹ́ wà á ta o. ọwọ́ gbà fọ́ọ̀mù. fọ́ọ̀mù wa ta báwọn ẹ̀kọ́ àgbà o. sẹ́mi ah, ah. àbọ̀ mi. báwọn tó bá fẹ́ gbẹ̀kọ́ àgbà ni àwọn tí ò tí mọ̀ tán. ó ní mama ń bá jiyàn mọ́. I had, I had helped, helped him. Past tense hmm. àti past tense tẹ̀lé ra rẹ̀. we have hmm. three anomalous verbs. Eh? The first one is as, the second one is half, the third one is I. Supposed to be I have helped. I have helped him is correct. I had, had helped him, him is also correct. Ah, mm. They are the, those are the but, uh, eh, number but the, words. The law, the law say, says that past tense and mm. past tense kò lè tẹ̀lé lánàá sentence. Ẹyin tó wá ṣẹlẹ̀ ní ọ̀gá, ó ràn mí lọ́wọ́, ó ti mm. ràn mí lọ́wọ́. Mm. ẹ má sọ yorùbá. i have helped him mm-hmm. ó tẹ̀ mí lọ́wọ́ tẹ́lẹ̀ pípẹ́ he had helped me. máa dàrú mo rárá sà. tó bá ti ń bá mi argue báyìí orí máa ń fọ́ mi ni. àgíwá ni wọn náà da argument lẹ́fọ̀. mo mọ̀ pé mi lè win. Ah, ah. mo mọ̀. mo bọ́ yọ̀gà. i have helped you before. correct. Mm-hmm. kí n wá sọ pé i had helped you before. ó correct dọ̀rùn. Ah, correct. kí ló wá dé tó yìnbó sọ pé ẹ lè lo eh, eh, past tense méjì tẹ̀léra wọn ní sentence. ìtẹ́ ẹ̀ lè lò ní wípé for instance two verbs tó jẹ́ main lè lò ká sọ pé I told him to went there. Mm-mm, mm-mm. I told him to go ni ó but when we are talking about. ìrántí máa sọ pé I told him that I went there. I told him that I went there <laughs> correct. ó tún correct náà. yes I told him that I went there ó oh, correct ó depend lórí bẹ́ẹ̀ bá ṣe fẹ́ lọ ga in concord. I told I told him I that I went there yesterday. I told him that I went there yesterday ẹ mọ sẹẹri ní tẹbi fẹ sọ báyìí. sẹẹri ayat ẹbí mi ẹta ọgá ọkọ rẹ three anomalous verbs ta ní half yẹn ni singular hmm. half ni plural Half one ni past tense gbogbo wọn so correct sir. ẹ ṣé o olúwa ẹ ṣé o ẹ wá máa lọ. ẹ ṣé kí ló ní ìwé mímọ́ wí. ọ̀gá ìwé mímọ́ ló sọ ó ní ta ọmọ rẹ kó lè fún ọ ní ṣíbí. <laughs> ọ̀gá ilé ojú kàwé gẹ́gẹ́. ó ní tọ́ ọmọ rẹ kó lè fún ọ ní ìsinmi. ẹ wà sọ́ọ̀dì sí ti ọ̀gá. sọ́ọ̀dì sí ti. o ní ọmọ ṣe kí nílẹ̀ nílẹ̀ láìdí láyàdí. ẹ mo ní ó yẹ kí n bí ọmọ tó kọ gan nígbà tí eh. mo rí àwọn ọmọ tó kọ ní ọ̀dọ̀ padà Christmas eh. Eh. inú mi wá ń dọ̀ láti bímọ wàá tún sọ tí bọ̀ọ̀lù àbáyé bá dé. wọ́n padà lé olóko ni. ah wetin i do you no ah, correct. ah, ah correct. Eh, correct ah, eh, ọ̀gá aláìga tí bá ti fún ní orin báyìí ó máa gba orin lọ́wọ́ mi ni. Eh, hmm? ọmọ balẹ̀ kábíyèsí o mo pàgùn ọmọ mo wárí forí adé o. dàbí tí ìrì ijó greater than less than rí hmm? ijó greater than and less than hmm. ọjọ́ táwọn ọmọ yẹn borí greater than. ijó greater than less than náà jó <laughs> i'm telling you. Ah. mo decide pé mi ní sọ̀rọ̀. èmi gan fẹ́ dákẹ́. tó hmm. hmm. bẹ́tà. Ah, sorry mi ní dákẹ́ lẹ́yìn ọjọ́ tẹ́nìkan fẹ́ wọlé ọ̀dọ̀ wa ni ẹ má rìn lé yìí o. ẹ good morning ló fẹ́ sọ wá ọ̀pàrọ̀ jẹ. ó wá ní ó fẹ́ sọ ní Yorùbá mọ́ ẹ má rìn lé yìí o <laughs> pátí ìyá àbẹ̀tà ọ̀dọ̀ ẹ dákun ẹ jẹ́ wọn rìn o. mo ti mọ̀ yé o èmi ti mọ̀. bẹ́ẹ̀ mọ́rìn ló fẹ́ sọ. <laughs> Ah, Yorùbá dẹ̀ lágbára Yorùbá kì tó bá rí àwọn tí wọ́n gbọ́. tanyanya. kẹ́ni máa sọ̀rọ̀ ẹ lọ. ṣé wọ́n lọ ń dáhà já mi. rárá mo tán sàárín mo tán sàárín ni. wọ́n tẹ́ kíní fara Christmas zoom. ó dà ọ̀rọ̀ tó sọ ń jẹjọ́ dùn mí o ọlọ́run ó dùn mí ó dùn mí but. ní jẹjọ kí ni mo sọ. pé gúnlẹ̀ mi wò sí. sórí ọ̀rọ̀ rẹ ọ̀rọ̀ rẹ honestly ó yẹ kéèyàn mọ fọ̀rọ̀ rẹ sínú kéèyàn mọ fi prayer point wà lára ọ̀rọ̀ rẹ gan olúwa bọ́mọ tó wo eégún dàgbà bá lè di ogun àgbáyé tí òwò padà kérésì. afọ̀rọ̀ mi pé lé àdúrà. ẹ gbóhùn àdúrà sókè. olúwa. Ah ọmọ kékeré tó wo eégún nígbà kékeré tí ò rówó wo fada Christmas hmm. ìwọ tí o gbé lórí sókè olúwa á pariwo. gbé orí èmi náà sókè ajá ìpéǹpéjú ẹ méje. kò ní ìdí kọjá péǹpéjú kí ló dé ọbẹ̀ rẹ̀ nu pásítọ̀ tí mo kí kéèyàn kẹ́kọ̀ọ́ wá nù olúwa ẹ̀mọ ti ṣe ẹ̀fọ́ wọ́n ti rò fọ́ sílẹ̀ kẹ́ tó dé ẹ̀ mẹ́kọ̀ọ́ láti dé àwọn èèyàn mi ń ṣe pé àbíkẹ́ mú àdàdà ní tẹ́ bá ẹ wà ṣá ọ̀tá yé pa ẹ ṣá ọ̀tá mọ̀ ṣá ọ̀pá. ẹ kára pankẹ́rẹ́ wa àwọn máa na lẹ́lẹ́ àbí kò máa na àga ṣọ́ọ̀ṣì ọ̀tá mi mọ̀ nà ọ́ pa. Ah, bíbélì pé ẹni kọ̀ọ̀kan prayer point jẹ́ kọ́ mọ́ ẹ jẹ́ pépà láì sí wúrẹ́ wọ́n ṣẹ̀ wàá ra omi wọ́n ṣẹ̀ wàá ra omi wọ́n wàá pomi lẹ́jẹ̀ Jésù ọ wàá mú sí pépà tó ti jẹ àpíà ó dùn mí fún àpíà o kò tó délé inú ti mọ̀ lọ. ó dùn mí fún àpíà àdé àpótí ẹ̀ tí wàá jẹ lójú ọ̀sán a lọ programu yẹn mm. programu church yẹn wọ́n ní ẹni tí ó bá mọ̀ pé òun fẹ́ rógolò láyé mm. kó ra programu yìí kó programu programu yìí lónà dẹ̀ ta five hundred naira kò ní programu ọjọ́ kejì tá a wá débi program event yẹn program event yẹn àjọ̀dún ìjọ ni ok ẹ wàá rà àbí àtẹ̀lé mi lọ ẹ wàá rà èmi ò rà five hundred five hundred ni ṣùgbọ́n wọ́n ní tó bá ti rà wàá fi wẹ̀ o ṣe àfi pépà o yóò wá gbé program wẹ̀ ìgbà tó wá dijọ́ kejì àbí àdá ah, kò wá ó fi programu wẹ̀. tó ẹbí àpí àtẹ bá rí ah. ṣọ́ọ̀ṣì tẹ́yìn náà mọ̀ ní tó oh. gbajúgbajà ni. Oh. nígbà ọdún mo ní àtó díjọ́ kejì mo ní. akínsọjí wáyà amúgùn tó bá ń. Ah, ó mú. pásítọ̀ mẹ̀lẹ́gbọ́n rẹ̀. ṣé o mọ̀ pé ńgbà tá à ń wọlé bọ̀ à ń sọ̀rọ̀ nípa small size. big size. medium large size àti extra large and extra extra extra large. bí ọ̀rọ̀ mugun ṣe rí nìyẹn irú ìwọ ní ìsìn mugun medium size. náà mugun tuntun ni yíyọ bẹ wọn tẹ gbà wọn nu láìlọ́ọ̀nù. irú ìwọ ń sìn mugun extra large ni wọ irú ẹni ní ìsìn extra extra large ni ọ̀gá ànábì mugu ẹ̀yẹ tó bá burú náà kò ní mugu nílẹ̀ haúsá o. ẹ tọ́ ẹ kíni. tó bá tó bá burú. tó bá burú ni mugu. ẹ wíkẹ́ fẹ́ẹ́ ti dá. àròkọ ẹni bá gọ̀ ní gbégun nù. Ah, tó bá ní ele wannan mugu ni fa. pé ah, ó burú gan. màálù tó burú lele o mugu. mo ti mọ mo ti mọ yẹ o èmi ti mọ. èmi ni wọ́n ṣe jamugun mi no rà. no ẹ̀yin ti lọ bí pé eléyìí dìpọ̀ bí gúgúrú olóyin èmi ló ń bá wí orí bí panda. wọ́n gba àwọn bọ́ọ̀sì àjẹ lọ. ẹ ó ti tó. mo ní ta ni nínú yín ló ló fi. ijó náà ló jẹ́ kí wọ́n ta kókó mọ́ lórí báyìí. àní onísùúrù má máa mu bí ẹgbẹ́ ẹ ah, ah, kí ni. ebi wọ́n lọ fọ̀rọ̀ sí lẹ́nu lọ́mọ náà kò dá náà. ọlọ́mọ jẹ bírú ẹ lọ́mọ. ẹ tẹ o pẹ bírú mi lọ́mọ náà. kí a mo ti di bíṣọ̀bù tí n bá bírú ẹ lọ́mọ kéèyàn má wulẹ̀ bímọ mọ́ rárá. ilé adé sí mi wà sọmọ ni. ta ni ọmọ ni ọ. ẹ ṣe kò sá mi lórúkọ. nùgbọ́n bí kankan bílẹ̀. ọ kébà. iobi ẹ̀ẹ́dẹ̀ tọ́ra mi léjọba ọ̀run. ní kíni wọ́n gan ní tíkẹ́ẹ̀tì ẹ̀ ayéfẹ́lẹ́ ló kó gbogbo wàhálà yìí sílẹ̀ torí ọ henu àpò tó ní ká máa sáà máa tọ́jú ẹ dáadáa gbogbo mílìkì mi tó mu yọ yọ ọlọ́wọ́ gbà lọ́wọ́ rẹ mo dijọ́ kejì mo àtàwọn boys mo ní ta ló fi pépà náwó ẹ̀ àfi àwọn ní ọ̀gá aago kan lèmi fi wẹ̀ aago kan òru ló fi wẹ̀ òun náà oúnjẹ díẹ̀ ńbẹ oúnjẹ díẹ̀ ńbẹ òun fi yòókù wẹ̀. ọjà mi dùn ọwà ń bẹ̀ ni ah, mo mọ̀ pé tí ó jà nù. ó lóun jẹ alágbède méjì oúnjẹ hmm. òun á fi yòókù wẹ̀. wàá jẹ pépà ah. bíbélì pé. onílẹ̀ kú lé o èrò ọ̀nà ẹ̀ ńlẹ̀ láyé nǹka dé mo bóde kí n má bàa ṣílẹ̀ tẹ̀ lójú tó lanu. kò ní jẹrú ẹ̀ mọ́. ayọ̀ kẹ́. níyàn jẹ̀bi pa àbíà kọ́ máa kí ẹni kọ́ kó tó gbọ́n ni o kó tó gbọ́n ni o ti gbọ́n lẹ́sìn. ìgbà tó wà ní large size ni o. ok ìjì ló jà ń gbà yẹn. lọ́wọ́ bá yìí atẹ́gùn fẹ́ láyínká dé mo bóde kí n má bàa ṣílẹ̀ tẹ̀ nítorí pé ajá òṣùpá ni mo fi ń bóde fún ọlọ́run ọba. ìbà olúwa ìbà ẹ̀yin èèyàn. ìbà ọ̀sẹ́ ẹ̀rẹ̀ rìndínlógún tá a fi dálẹ̀ Oòduà ibi omi ti ń ṣe wẹ́rẹ́ pa anátẹ́ni ni omi ti ń jùmọ̀ lọ́wọ́ jọjọjọ pẹ́tẹ́ ọwọ́ ìbà tí èdè àtẹlẹdẹsẹ̀ ìbàrẹ́ ire òní kójọ máa wò alẹ́ wò àtàtà ìlú jùmọ̀ká tí gbogbo ayé ń pè lẹ́nìkan ṣọlá yín ká paralé bí ẹni ń paragun dira ètò bí ẹni tí ó ń wọ làkàdì ìjà ọkùnrin mẹ́ta àti bẹ́ngàn ó dé pẹ̀lú òun yìí tí mo fi ń gba yìí lọ́wọ́ yín o owó baba mẹ́ta mo dé pẹ̀lú òun yìí tí mo fi ń gba yìí lọ́wọ́ ayé ẹ káàbọ̀ lákọ̀tún sórí ètò yín ètò wa let's talk about it àjọrò lápẹ̀lédè yorùbá ọlọ́run ògo ni fọkọ rẹ̀. tí n bá wò rere ayé títí nígbà míì hmm. ọ̀rọ̀ lé ayé asúnyàn téèyàn bá débi àwọn apá abìkan láyé hmm. ó mọ̀ á béèrè pé ṣílẹ̀ ayé tá à ń gbé yìí náà nìyí hmm. ọjọ́ kan ni ẹnìkan ṣàìsí àásùdé union poli ìbàdàn bá la fẹ́ gbé lọ sí mọ́ṣúárì fúnra wa láyìnká ọjọ́ náà lọ́rọ̀ ayé ti yé mi dáadáa òru la wọnú mọ́ṣúárì ọ̀hún àfi tipátipá la ṣàfẹ́ gbókù ẹ̀ síbẹ̀ wọ́n ti jẹ́ adá àárín kan tó tanná ẹni tó bá dé mọ́ṣúárì lóru yọ mọ̀ pé àyàtọ̀ sí wúrẹ́ hmm. mo ní ṣe èèyàn ni wọ́n lélẹ̀ bí iṣu yìí bẹ́ẹ̀ ni wọ́n gbẹ́ nìkan wá tẹ̀jẹ̀tẹ̀jẹ̀ wọ́n ẹ̀ṣẹ̀ ṣe irun tán ni wọ́n ló kò jàǹbá ọkọ̀ lọ́nà hmm. ṣẹ́ni tó ń wò gbéyàwó lọ́ọ̀kan tó sì gbẹ́mímì ní ká sọ ni àbáwọn èèyàn míì náà tó jẹ́ ọlọ́lá tí wọ́n lé lórí ara wọn hmm. mo tún wá wo àwọn ọ̀gá kan náà tí wọ́n ní wọ́n gbé wọn lórí ara wọn ni tí òṣìṣẹ́ tí ó jiyàn pé ìwọ sún sọ̀hún ìwọ sún ibẹ̀ ni òye ayé ti yé mi pé àṣebíntín la yé hmm. ẹni ò bá tiẹ̀ máa yé ọ̀hún mú ni ọmọ mu lọ́kùnkúndùn hmm, ìjọba ti tán náà lọ tán bá a ṣe ń sọ̀rọ̀ yìí ó ti ń tán fáwọn kan lọ́wọ́ bá a ṣe ń sọ̀rọ̀ yìí wọ́n ń sọ jígà àwọn kan àdìsá kí la fẹ́ bọ́ lọ́wọ́n bá fa kápẹ́ àwa náà láwa tiẹ̀ wá ló ní òun fẹ́ pè sọ́dọ̀ ẹ gbọ́ ṣáàmù sí ni hmm. iṣẹ́ rere láfi tu lójú ni àbí rere tiwa àbí a ṣe sìn tó hmm. àwa là ń sin lọ́run náà bọ́lọ́run ló ń sìn wá hmm. bẹ́ẹ̀ náà a sì tún mọ fi wèrè pọ́ lọ́run lẹ́jọ́ kò sówó lọ́wọ́ mi kò sówó lọ́wọ́ mi ni ò jẹ́ kẹ́nìkan gbádùn wọ́n ní ntòwó bá ṣe ilẹ̀ ni ó gbé malam mo ti rí bí ojú ti hmm. ti owó rí táwọn mọ̀lẹ́bí gbé owó lẹ̀ báyìí pé owó rẹ̀ tí dókítà ní kò sí ní ta fẹ́ ṣe sí wọn láwọn ti gbìyànjú expert bíi mẹ́rin ni ni wọ́n ti ṣiṣẹ́ lórí òǹtọ̀hún wọn ló sì jọ àwálẹ̀ ó ti jọ àwálẹ̀ nu tí wọ́n bá sì ti yí aṣọ mọ́yàn lójú ọ̀tán ìyókù dìgbére nù káàbí olódùmarè ta ló fẹ́ bí ọ́ léèrè tó bá hmm. lóde àkòṣe bí olódùmarè tábàlà tó fẹ́ bí ọ́ léèrè náà kí ló tiẹ̀ tún wọn fi dá wa lóhùn kan pàpà ṣebí tó bá tiẹ̀ dáhùn ni agbénisókè téńté fini ayé mọ́ fini àláhàpá yẹn hmm. ṣí fìlà fọba mi dùmarè tí ń gbénu ọ̀run pàṣẹ ògo tó ju gbogbo ògo ayé lọ àfinihàn fáyé mọ́ fini àláhàpá hmm. òjìlógo ṣògo hmm. ohun tó fi ń jọ́ lọ́hùn kò yé èèyàn marking scheme rẹ̀ ò yẹ́ nìkankan ìdí tó kòtò lára rẹ tó ní lè complain tí wọ́n gbọ́ mọ gba fóònù lọ́wọ́ ẹ mọ ah, gbọ́ aago lára rẹ ní kíni hmm. bó ló fariwo tariwo bá wà nbẹ sọ́padà ah. máa sọ̀rọ̀ ní hmm. ìwọ kẹ̀ lẹ́yìn hmm. tó ti lọ tán yányán ọlọ́run ògo mọ̀ ní fọ́kọ̀ rẹ ìrìdí ẹ̀ tó fi dá wa sí kò yẹ nìkan kan ìtòsí máwọn kan sọ́dọ̀ náà kò yẹ nìkan kan àfi yọ̀ wọ́n torí pé yọ padà wá kan yẹn lọ́jọ́ kan àdúrà ta kàn gbà ní pé kọ́dún ó jìnnà síra wọn ọlọ́run ògo ní fọ́kọ̀ rẹ agbára tó ní lórí ikú àti pòkú náà ní jẹ́ kí n tó respect abẹ́ni tó bá kàn wù nú àánú ẹ̀ kò ṣàánú mm. fún láti inú ẹ̀jẹ̀ ló ti lóun kórira Ísọ̀ ó ní Jákọ́bù lòun fẹ́ràn òun kórira láyìn ká wá béèrè kílẹ̀ jọ̀rún ṣe fọlọ́dùmarè ah, àṣẹ lóòótọ́ ló lóun ṣàánú fáwọn tóun ṣàánú fún ó sì ní òun yọ́nú sáwọn tóun yọ́nú sí mm. a jẹ́ pé àwọn kan wà tí wọ́n fojoojúmọ́ gbàdúrà tí ò ní yọ́nú sí wọn àwọn kan sì wà tí wọ́n mọ fojoojúmọ́ kí òun tí ò sì ní yọ́nú sí wọn tẹ bá tún bí léèrè alóhùn ni mọ́ ń yàtá ọba àṣeyọ́wù tíkì tútù àti gbígbé ó wà nínú igbó táyọ̀ fọkàn sí gbígbẹ pé kò ní pẹ́ wó hmm. wọ́n tiẹ̀ ti mọ fáìlì àdálẹ̀ àti àáké hmm. báwọn ó fi là wọ́n sì fi dáná àmọ́ lójú igi wọn ni igi tútù ó ti mọ wó lulẹ̀ tẹ́sán rẹ̀ ó sì rẹ̀ dànù tá tún bi léèrè wà ní wọ́n ni mọ́ ń yà sáà ọba ṣèyówù ọ́ gbogbo ọba ayé ní bọ́ jorúkọ hmm. ìwọ lọ ní tóní gbogbo ilẹ̀ kílẹ̀ aláàfin gbogbo ìjọba mo ti ní tó bá lóde òde tó bá lóde òde kò sẹ́ni tí ń mu àìdè rẹ nìjáyà tó bá dé tán ìka àyà ni hmm. kòtò giriwo tí ń gbàṣẹ bí mi láàyè ìwọ ni ṣóńṣó orí abẹ́rẹ́ gbogbo ẹ̀mí òkùnkùn lè gbé ọmọ rárá n tó fi ń jẹ ọlọ́run òye wòlíì bùnmí hmm. bí àfa bá sọ pé òun fẹ́ bẹ̀rẹ̀ alua tó lóun wọnú istihara lọ́ba bá láàárọ̀ nípa tọ́lódùmarè bá fi hàn àfa tó bá ní kó jáde ńbẹ ni ó jáde ńbẹ nígbà míì sì ní gbogbo àṣìṣókùnkù bírímù bírímù hmm. ọlọ́run ni ó kì í ṣe èèyàn awo ni tún ni rọ ó wo èèyàn palẹ̀ ó sì tún máa tún máa palẹ̀ mi ò ní yé yìn ọ́ tí wọ́n fi kúrò láyé torí pé ó dá a sí mi àìkú ni ó tó lè bá wọn kú láéláé àìsá ni ó tó lè sá òtí òdìpẹ̀tà òsì péyìnkìn àtagbára ayé àtagbára ọ̀run ní bẹ ní ìkẹ́ àwọn nìkan hmm. ṣoṣo ìwọ ló ń ṣe òun ó wù ọ́ fẹ́ ni ó wù ọ́ láàkó tó wù ọ́ kò sì sẹ́ni tó lè mú ọ sí abájọ tó fi ń pè ọ́ ní ẹ̀mí àwọn wòlíì mímọ́ atóbi hmm. tán aláìníye Mm. ó pọ̀ kọjá kíkàtẹ́ rẹ kọjá rírí tán mm. gígùn rẹ ò ní bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni ò lópin àìlètú ò ní adáhùn sọ adáhùn ṣe adáhùn mọ wọlúlú ti ń gbénú àwọn ọ̀run mm. òkè ńlá arógun mọ́ ti di ògbọ́ oh tí wọ́n pè ní òkè tìrì má wọ́ lódùmarè ní jẹ́bẹ̀ òdùdù gbẹrẹdù anìkànjọba anìkànjọyè kò sẹ́ni tí ń fi ọjọba ìwọ ló ń fi níjọba tó ń rọni lóye ni wọ́n ń pè ní nànẹ́ tí everybody di somebody mm-hmm. lójú everybody anybody ò sì lè takùrẹ́ ọlọ́run ni o kì í ṣe èèyàn abájọ tó kun fi rí ọ tó sá mm. tíjọ́ dání rí ọ tó padà sẹ́yìn táwọn òkè ńláńlá fi ń fò bí àgbò kékèké bí ọ̀dà àgùntàn tilẹ̀ fi ń wárìrì oh níwájú ọlọ́run olódùmarè oh. wọ́n tó jókòó sórí òbírí ayé gbogbo ayé sì dàbí ẹlẹ́gà lójú ọba tí ń gbé láàrin àwọn kérúbù oh. ọlọ́run ni o kì í ṣe èèyàn gbàmúgbàmú ojú ọ̀run ni ojú ọ̀run tí ò mm, ni mm. gbàyàn gbàyàn tí ń gbàyàn lọ́wọ́ àwọn èèyàn tó fẹ́ fàyè gbàmùgbàmù ní ojú ọ̀run tí ò ṣe é gbàmù mi àgbàlagbà tí ń gbani lọ́wọ́ àwọn àgbàyà ọlọ́run ló kọ̀ rẹ ọlọ́run Ísírẹ́lì àtìlẹ́yìn ìpè gbọ́ kí lórí ọ̀hún sọ jàre. ọlọ́run tó lásìkò kẹ́kẹ́ tó bí. with, with Yinka, Aifale, and EOB. Now. Attention! Club 12. Twelve twelve. Oh, yes, twelve twelve is the day. Sunday, twelfth of December at Jogo Center, Ibadan. At two p.m. is Miss Oyo Day with beautiful ladies in the state competing for honor. At stake is a cute and cool saloon car courtesy of Odidiomo Foundation for the eventual winner. Chief host, Dr. Yinka Ifele MON, Chairman Fresh FM Group. Host is Isaac Brown, the mayor. Tickets, regular one thousand naira. Front row seats, one thousand five hundred naira. VIP, two thousand five hundred naira. Entry tickets currently available at all food co outlets in Ibadan. Miss Oyo State twenty twenty one. live and loud on Sunday, 12th December, Jogo Center Ibadan at 2 p.m. Proudly supported by Naira Bet, Oyo Algon, Ripple's Outdoor Catering Services, Melody Events and Entertainment, Titan Farms, Coca-Cola, Foodco, Base Center Transport Service, Ultima Food, UI Hotel, Signal 7000, Takanfo Inn, Jogo Center, and powered by your darling station, Fresh FM 105.9 Ibadan. Miss Oyo State 2021 on Sunday, 12th December by Jogo Center Ibadan at 2 p.m. miss it, miss, miss out. Owó Akademi Suite. Ilé ìtura ìgbàlódé. Ó dára ká sọ òwe. Èyí yàtọ̀ òtún mọ́. Àyíká tó rẹwà o. Akademi Suite ìgbà. Yàrá tó tutù mímímí. Súnmẹ́kù tó gbàlá fẹ́. Ẹ̀wò tẹ́ reception wa. Ọ̀rẹ́ wa ó mọ tó ti tó. Spa àti Massa Chambers wa. Ìgbádùn tí ó lẹ́lẹ́gbẹ́. Ibẹ̀ ni màá lò ó. Tábà ń ṣayẹyẹ, tábà ń ṣàríyá. Ọlùwọ̀n ò lẹ́lẹ́gbẹ́. Tábà ń ṣayẹyẹ, tábà ààyè ìgbọ́kọ̀sí ń bẹ. tábà ń ṣayẹyẹ tábà ń ṣàríyá. àwọn tẹ̀ ló NCDC. E ilé ìtura ìdàlódé. àrùn olè ráyè wọbẹ̀. ilé ìtura ìdàlódé. à ń fọwọ́ wa ká tó wọlé. ilé ìtura ìdàlódé. social distancing ń bẹ. ilé ìtura ìdàlódé. wearing of face mask ìyẹn ò dúró. ilé ìtura ìdàlódé. ọ̀sán-sámi road lawa. ilé ìtura ìdàlódé. òkè àdó nílùú ìbàdàn. ilé ìtura ìdàlódé. academy suite. ilé ìtura ìdàlódé ọdún ikore ọdún ìkórèdè. Ìgboro ti rọ́kùnkùn kẹ̀kẹ́. Ibi táwọn ti jọ yín ọlọ́run papọ̀. Níbi ìkórè ọdún kẹtàlá. Thirty years harvest thanksgiving. Ti gospel Sianes church. Ilé àṣegbé. Tó wà ní nọ́mbà one twenty seven. Alátàrò. Ọ̀fọ̀dẹ́bayọ̀ ìdí ayú rẹ̀. Zone three Ìbàdàn. Àkórí ìtàdọ́ yìí. Ẹni tó forúgbìn ní àlàáfíà. Ló máa kórè òtítọ́. James three eighteen. Alẹ́ Friday ten December ní press night. Abẹ́ mélòdì ló máa léwájú àwọn olórí ẹ̀mí. Bẹ̀rẹ̀ látàgọ́ mẹ́wàá lẹ́. Sunday twelve December gẹ́gẹ́ ní ìlú gbé àti kórè. Pásítọ̀ ẹ̀ ló máa mínísítà. aago mẹ́wàá rọ̀ la máa bẹ̀rẹ̀. mr kúkúọ̀lá Kiyemi ni father of the day. mrs atinúkẹ́ ọ̀jẹ̀dẹ̀ yìí ni mother of the day. àlejò pàtàkì ọjọ́ náà ní ẹni ìtàn olóṣàgùn bámidélé. eob fresh fm prophet àti prophetess abọ́lárin ló máa gba gbogbo ìyẹn lálejò. telephone zero eight zero two nine seven one seven six zero six àti zero nine zero one three zero nine nine eight zero eight. jésù olùkórè ó ti kórè dálẹ̀. ẹ máa bọ̀ kájọ bọ̀ wétíwétí. èrè àjọ̀dún máa jẹ́ tèmi àti ẹlọ́rùkọ jésù. Arroyo obìnrin kò tún dádì obìnrin tó rẹwà jùlọ nípìnlẹ̀ ọ̀yọ́ ní sunday tó ń bọ̀ yìí lọ́jọ́ kejìlá oṣù kejìlá omidan ìpínlẹ̀ ọ̀yọ́ twenty twenty one jọgọ́sẹ̀ tó gbàlejò àwọn èèyàn kẹrìnkẹrìn àtàwọn amúlòdùn tí wọ́n máa dá wa lára yá báwọn omidan ìpínlẹ̀ ọ̀yọ́ bá ṣe ń ṣèdíje ẹwà tómidan tó bá gbégbá òrókè gẹ́gẹ́ bí miss ọ̀yọ́ sì lọlé pẹ̀lú ọkọ̀ òbùkún ọlọ́yẹ tó ń kàn mí tó tó tó di di ọmọ foundation gbé kalẹ̀ ọmọ wẹ̀yìnká ayéfẹ́lẹ́ aláṣẹ fresh fm nàìjíríà lólùgbàlejò àgbà tíkẹ́ẹ̀tì regular ní one thousand naira one thousand five hundred naira níjókòó wọ̀ wájú nígbà jẹ́ two thousand five hundred naira o sì lè rí tíkẹ́ẹ̀tì rà ní gbogbo ilé ìtajà fúlùkù tó bá súnmọ́ Miss Oyo State twenty twenty one ní Sunday tó ń bọ̀ yìí ọjọ́ kejìlá oṣù kejìlá bẹ̀rẹ̀ láago méjì ọ̀sán nínú gbọ̀ngàn jọ́gọ̀ tó ń bẹ lọ́pọ̀pọ̀nà Liberty àwọn alátìlẹyìn naira bet Oyo Agon. ripples outdoor catering services melody event and entertainment titan farm coca-cola foodco paysetter transport service ultima food signal seven thousand ui hotel kakanfo inn jọ́gọ̀ center fresh one oh five point nine fm Ìbàdàn ló ṣàgbátẹrù miss Miss Oyo State twenty twenty one ní Sunday tó ń bọ̀ yìí Isaac Brandy Mayor ni ó máa gbà wá lálejò nínú gbọ̀ngàn ìjọ́gọ̀. Let's talk about it. Let's talk about it with, with Yinka Ayefele and EOB. Àwọn bí ìgbésí ayé mi ṣe rí o nígbà tá a wà ní ring road o mi ò ń sọ̀rọ̀ mi ò ń sọ̀rọ̀ mi ò ń sọ̀rọ̀ kí ló ń pa yín. iná ni iná ni wọ́n máa sọ pé kíyàn bàbá yàn kíyàn wẹ̀ ní bá rìn kéèyàn máa wo iṣẹ́ ìdíyàn bá rìn ní èmi ò sọ̀rọ̀ tẹ́lẹ̀. wàá bá bàṣẹ ni onímọ̀ ó máa ń kóyan kó bàṣẹ bó ti mọ látàyè yìí ni bàṣẹ ọmọ líle ni. èmi ò sọ̀rọ̀ tẹ́lẹ̀ orin mi ni mò ń kọ jẹ́jẹ́ kí ló ń pa iná yẹn. sotí lọ́ọ̀gá mi lóhùn ni. bàṣẹ bó ṣe sojú tó wò mí tó wò mí tó wò mí kúrò ó lé ọmọ líle ni bàṣẹ ọba bàṣẹ ni ò yàtọ̀ òmòyàn gbálẹ̀ṣẹ̀ ẹ tó ṣẹ́jú kíókíókíó. ìbùkún ní sínbẹ̀ ńgbọ́ ọba jí yẹ ìrìn sínbẹ̀ ńgbà ọba jí. ṣé bá a ṣe kó lè fèsì mi tí mo bá gbé gbádùn fún yóò bá rẹ lójú ah. oorun ni ó máa bá rẹ níbi tó sùn lọ́wọ́lọ́wọ́ pàṣẹ ṣẹ́gun eob. ó pè tán. mi ì fọ́ fún màá lùbọ̀ lẹ́ńbí hmm. ah. kó kọjá yàrá lórí rédíò la wà yìí gbogbo ayé ń gbọ́. wọ́n dẹ̀ ń wò yín. wọ́n dẹ̀ ń wò wá live live on the right àwọn tí ò ti rọ̀ kán jọ ìwà live lórí bébí. káwá wo bó ṣe fẹ́ na yóò fi bolẹ̀. wọ́n máa gbé gbàdúrà fún wa báyẹn lójú oorun lé straight wọ́n máa sùn lọ́wọ́. sọtúrà hmm. yìí ní ọ̀dọ́ màmá ń lékò ni. o ní pé kí ló wí o fọ pé kí ni fi ìgbó ẹ̀rọ máa ń gbọ́ mi. ọlọ́run á fún ẹ lálàáfíà o. àmì o mo ti lògùn mi kò ti bẹ̀rẹ̀ iṣẹ́ ni. a bá ẹ lára mu. bàṣẹ́ ọmọ mi ni. <laughs> so èmi ni mo kọ́ Yínká Ayéfẹ́lẹ́ ní kọ̀ọ̀kan. ìwọ ló corrupt Yínká ìwọ ni Yínká sọ̀rọ̀ sí mi. èmi ni Yínká èmi ni kò sanwó sómi ń jọ súná. sorry ìwọ ló corrupt Yínká Ayéfẹ́lẹ́. Ah, ah, ó pe tán anyway sànni náà lẹ́yìn pé bàbá wa sànni adé sànni sànni náà lẹ́yìn pé. ìgbà tá a ti mú ọ lọ sọjí jẹ̀bú òde tára rẹ ò ti san mo ti mọ̀ lè gbádùn mọ́ lára. nù ìyá àtìgbà tí kí ẹ ti wá sí Ìbàdàn tí àdúrà mi ò ti gbà mo ti mọ̀ pé. má wọrí àmú ẹ lọ àìjẹun kò sí ní àmú ẹ lọ àgbàlá àgbàlá àtúrà. Baba wa ọ̀nà ni bàbá wa baba hmm. ah, wa get mi. a baba wa get ye. Ah, baba wa get, baba wa get mi. wọ́n ti mọ ibi tó ń dùn ẹ́. ọlọ nbí ẹgbẹ́ nbí egungun àbá yìí. ló ń dùn ẹ́ ọlọ́wà fún ẹ̀ lálàbíà. wọ́n ní láti change àwọn egun yẹn. agbe hmm, eh, ọlọ fún bàṣẹ ẹ ṣọ́ra fún bàṣẹ dadi ẹ ṣọ́ra fún bàṣẹ ló tọ. so dadi ẹ ló ń pè ló kọ alo ah. ni múra ẹ má dalẹ̀ waru kẹ̀yìn burúkú sí gbó olójú bíi abo àyà bí ló lanu sọ̀rọ̀ sí. bó o labo àyà jù. bọ́lá tí ẹ bá ẹ. ó bá ẹ láàrin àwùjẹ. olùgbé bíi ebi abo àyà. ẹ ogogo oúnjẹ bíi kókó ọparun. Ah. Ah, ìyẹn tún bá ẹ láwùjẹ. papu ó bà mí níbi mímúdùmúdù yẹn zero eight zero three two three two one zero five nine. ẹ̀jẹ̀ àjẹ̀bùn. ṣùgbọ́n ká tó kọjá lọ síbi a ti fẹ́ jẹ̀bùn ṣẹ́gun <laughs> ìbàdàn àárọ̀ kẹ̀kẹ́ ah. níjọ́ sunday tó ń bọ̀ yìí. ṣe rí ọjọ́ ọjọ́ kejìlá oṣù kejìlá yìí ọjọ́ tó special ni. Ah, ọjọ́ tó lápẹ̀rẹ̀ ni. ẹni tó bá ti máa ń tẹ̀lé ìkànnì yìí dáadáa mọ̀ pé special special program ni twelve twelve jẹ́ hmm. ọlọ́run wa jẹ́ kí ọjọ́ yẹn tún wá bọ́ sí sunday lọ́tẹ̀ yìí ó tún wá jẹ́ ọjọ́ ah. tí oh. àwọn tí wọ́n ń ṣe ìṣàkóso miss ọ̀yọ́ ó jẹ́ ọjọ́ tí ó tún wá bọ́ sí. o jọgọ center ó gbàlejò. wàláì hmm. twelve twelve yẹn nineteen ninety seven mi ò lè gbàgbé. ọjọ́ tí wọ́n tún ìtọ́ Yínká Ayéfẹ́lẹ́ kọnu. turning point. Hmm. Hmm. wọ́n tún kọ táwọn kan rò pó ti tán. bẹ́ẹ̀ ni ìwòye ọjọ́ náà àmọ́ tọ́lọ́run ní ìbẹ̀rẹ̀ ni. ìwòye ọjọ́ náà mo wà lọ́nà àpáta. o ti Mm. Mm, ní wòye around this time. òjò ti rọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́. òjò kò tí ì bẹ̀rẹ̀ sí ní fún mo ti wà lọ́nà àpáta ní around this time. bó lọ kọ́kọ́ repo ní dútùn. ẹ dútùn mo ti repo. waago mo ṣe mistake o five thirty three la wa o. bẹ́ẹ̀ ni around this time ni. o ti repo ní dútùn. mo ti repo mo ra bọ̀ọ̀lì agẹdẹ eh, bọ̀ọ̀lì díẹ̀. n bolo ti ra bọ̀ọ̀lì yẹn gan. iwájú ibẹ̀ náà ti ń sun. ok ẹgbẹ́ organizer tó wà ní. full tank lọ ra. full tank ni mo rọ́kùn. kan. ẹ bọ̀dà kọ́lá fún mi lówó. ok mo ìrọkùn. àwọn ah. méjì kan yẹ kó tẹ̀lé ẹ. bẹ́ẹ̀ni túndé tóní olóhùn ráyè àti sisi kan báyìí. sisi yẹn náà lóhùn ráyè. onímọ̀ mi lóhùn gbọ́dọ̀ travel. kápẹ́ wọn tẹ̀lé ọ lọ ni wọn bá kú. wọn bá lé mi wọn á fi wọn rúbọ. Hmm. Hmm. wọn bá kú. ṣùgbọ́n ọlọ́run ò jẹ́ kí wọ́n tẹ̀lé mi torí pé ọlọ́run fẹ́ mi ọmọ náà láàyè. mo stọ́dì ìrìn àjò rẹ mo rárí pé kò sí ẹni tó wà láyé tí ò ní ọdún ewu tiẹ̀. bẹ́ẹ̀ni ọdún bá kú. ọdún ewu ẹ̀dá wà. Hmm tí nǹkan ó le koko ọdún ewu ẹlòmíì accident ní ọdún ẹlòmíì ìjákulẹ̀ ni láti January wọ December àmọ́ síbẹ̀ náà wọ́n fi ń preserve life wẹ̀ ni hmm. Hmm, wọ́n béèrè pé pàṣípààrọ̀ màláìka ti tiẹ̀ ó dúró màláìka tó fẹ́ gbẹ̀mí ẹ̀ ó dúró. á dàbí èmi àti èèyàn kan tí hmm. tó mọ̀ dáadáa tó wà ní ìtìmọ́lé lọ́wọ́lọ́wọ́ tá a jọ ń sọ̀rọ̀ ní àná mo sọ fún mo ní ní sùúrù ń bí ọwọ́ ọdún ewu títí mo ní ní sùúrù ń bí ọwọ́ ọlọ́run máa ń fìyàn pamọ́ torí nǹkan míì hmm. torí torí bóyá torí ewu tó ń bọ̀ hmm. dúró síbi tó wà. Hmm. kò sẹ́dá tí ò ní ní ọdún ewu ẹ̀ kò sí asúnmọ́ bèbè ikú báyìí asúnmọ́ bèbè ikú ìgbà náà làwọn oore kéékèèké téèyàn máa ń ṣe yẹn máa ń jẹ́ òun làwọn mùsùlùmí fi máa ń yan sàká irú àsìkò yẹn làwọn kìnyẹn máa ń dìde dúró hmm. torí pé á dàbí ìgbà tán fẹ́ bargain ṣé ká mú sọ́dọ̀ àbí kó sì dúró síbí hmm. ọdún ewu máa wà. twelve twelve hmm. nineteen ninety seven ah. so twelve twelve ti ọdún yìí twenty twenty one ó wá jẹ́ ọjọ́ sunday ní Jogos Center agbàlejò liberty road ní jọgọ center wà o. ọjọ́ yẹn <laughs> àjọ̀dún papọ̀ má jọ̀dún. ó yí wọlú ara wọn. inú dídùn papọ̀ mọ́ inú dídùn. káwa sọ fún àwọn omidan tó fẹ́ kópa pé. àwọn omidan tí wọ́n tí wọ́n rán tí wọ́n tó lọ́n fún lórí ọ̀fẹ́ àti gba fọ́ọ̀mù. àwa kọ yìí àwa omidan a máa jùlù pépépé ọjọ́ tí wọ́n fi tí wọ́n fi kèrègbè rán dádì lómi <laughs> ah, ah. tí dádì tí wọ́n lẹ́ kèrègbè dànù tí dádì padà wálé. ó wá gba kẹ́ẹ̀gì àbí. ọlọ́ọ̀gbọ́n <laughs> ẹjọ́ ẹ̀kọ́ ọjọ́ sunday twelve twelve isaac Mayo uh, ni ó gba gbogbo èèyàn lálejò uh, miss ọ̀yọ́ mọ́tò ah. tí ẹni tó bá gbégbá orókè fẹ́ gbé lọ omi omi omi kan mi tó tó tó rí omi <laughs> bá a ṣe ń ṣètò lọ́lọ́wọ́ ni. Eh, nǹkan tó ń wọlé. Eh, isaac brown sáré fi àtẹ̀ránṣẹ́ kan ṣọwọ́ sí mi pé ìyanu ńlá kan tún ṣẹlẹ̀ hmm. ẹni tó bá jẹ́ bí ipò kejì tí òun ò lè rí mọ́tò gbé wọ́n hmm. ti fún nílẹ̀ automatic ilẹ̀ hmm. tó súnmọ́ ibi tí rélùwé ti ń já èrò eh, eh. gangan eh, ọwọ́ titan nílẹ̀ yẹn ti wá titan rice titan rice ni ok àdúpẹ́ lọ́wọ́ yín ìyá kúkú pé tán mo ti pe titan ń bọ̀ fi rice sí. ok àdúpẹ́ lọ́wọ́ yín <laughs> ọjọ́ sunday ẹni bá ń bọ̀ láti wá bá wa kẹ́yẹ. kó mú bòmú ẹ lọ́wọ́. ẹ mú bòmú yẹn lọ́wọ́ nose mask yẹn ṣe pàtàkì then eh, one thousand ní eh, ẹni bá fẹ́ jókòó sọ́wọ́ wájú ní wájú pátápátá hmm. one thousand five hundred naira ni ṣùgbọ́n tó bá jẹ́ pé tójú rẹ̀ ó kó gbogbo ohun tó ń lọ. mo return mo fẹ́ return hmm. one thousand five hundred. akẹ́fẹ́ mo wo screen. Ah, ah no no no kò tí ì débi screen screen ta ni screen máa wà nígbà inú ilé bá kún nìyẹn. ẹ eh, mo ẹni tó bá fẹ́ mo wo screen bí èlò nìyẹn. Ah, ọ̀fẹ́ la fẹ́ ṣètà yẹn torí ẹni bá wà nù hall gangan ni so ah. àwọn tó bá wà nù hall one one thousand naira. o ní fẹ́ miss ẹ̀. ẹ tiẹ̀ ní fẹ́ miss ẹ̀ ẹ má gbàgbé lọ́jọ́ sunday tó ń bọ̀ yìí ní níjọ́gọ́ ah. center aago méjì lọ́sàn-án ni gbogbo àríyá bẹ̀rẹ̀ ẹ má jà á ka orúkọ àwọn èèyàn tó ń bọ̀. ó ah. hmm. ti ń jọ̀wọ́ ó ti ń dùn jù gbẹ̀gìrì. ẹ̀bùn wo la nílẹ̀ ẹ̀bùn pọ̀ láti agbo yẹn kọ́ yẹn ti gbé dé unique fabric wọ́n ti gbé agbo yẹn dé màálù ńkọ́. agbo ń bọ̀. wọ́n ti gbé màálù náà wá ok èwo ló wá wà nílẹ̀ ẹja pin aṣọ ok ankara àti. ìyá sẹ́miu mo fẹ́ fàsìkò yìí sọ fún yín mo rí àtẹ̀jíṣẹ́ yín tẹ ní ẹ fẹ́ kópa pé kán gba fọ́ọ̀mù fún yín ọkọ yín ti sọ pé tẹ́ ẹ báyìí kópa kẹ́ ẹ mọ́ gbàbẹ̀ bàbá yín ẹ gbọ́ ìyá sẹ́miu. ẹ má wulẹ̀ kópa o. ọmọ ọdún mélòó ni tẹ́ fẹ́ ṣe mí sọ yọ báwo gbàǹbèrè èjì wọn. ẹ gbọ́ èjì start kí ni forty nine. ah mama yà sẹ́mi o. mama ẹ má wọrí àti pé fọ́ọ̀mù gan ti tán. ìwé ìjìnlẹ̀ lẹ́kọ̀ọ́ ìwà mi lọ. ọjọ́ sunday pẹ́pẹ́ yà á pọn ọmọ ní jọgọ́ center ń bàdàn liberty road aago méjì ọ̀sán ló máa bẹ̀rẹ̀ ẹ má gbàgbé ẹ a kí gbogbo yín kẹ́ wá kẹ́ wá fojú lóúnjẹ kẹ́sì wá bá wa yọ ayọ̀ twelve twelve ọdún ìbákú mm. ọdún tí ìbákú ọjọ́ tí ìbákú nìyẹn twelve twelve nineteen ninety seven bàmá sì tó ń jẹ yín ká yé fẹlẹ. bẹ́ẹ̀ ni àbá ti gbàgbé bóyá àbá máa ṣe remembrance ni. gbogbo gbogbo àwọn gbogbo àwọn iṣẹ́ eré yìí bí ìbá ṣe lọnu abájọ tán fi ní tán fi ní ìtẹ́ òkú ni ògo parí sí jù àwọn kan náà sì wà tí wọ́n ru ògo wáyé bíi tiẹ̀ yìí náà tó jẹ́ pé wọn ò dóòlà ẹ̀mí wọn lọ́jọ́ hmm. ọdún hmm. tiwọn hmm. náà dúpẹ́ lọ́wọ́ ọlọ́run láyínká olúwa ṣé o lọ́hùn ògbó ní fọkọ rẹ̀ mo dúpẹ́ o lọ́hùn ṣé o. alájà bímbọ́lá ògúnlẹ́yẹ kò sí fọ́ọ̀mù fún yín. wọ́n lè láwọn alájà fẹ́ gba fọ́ọ̀mù alájà alálàájà ń sìn mí sálárì tí báwọn làwọn ń gbọ́ wa àwọn làwọn dẹ̀ ń wò wá lórí facebook. wọ́n ní yèyé mẹ́rin kọ́. yèyé ah, mẹ́rin ṣá o ah, ah, lè san sálárì. ṣá o dà ní yèyé mẹ́rin tí. a lè san sálárì. a lè san sálárì yèyé mẹ́rin. alhaji abimbola eh, lẹ́yìn kí n tún gba pọ́nmù lọ́wọ́ yìí. zero zero three two three two three two ten five nine zero zero seventy seven seventy seven ten fifty nine ojú òpó tó wọ bíi nìyẹn. hello. hello èmi ń gbé ẹ̀yin lẹ gbé o hello. orúkọ yín. ọlánàyẹ afis adigun ọ̀rọ̀ pọ̀ látẹ̀rù wà. bọ̀dá ọ̀rọ̀ pọ̀ irú wa. bẹ́ẹ̀ni máa gbẹ̀bù mo fẹ́ gbẹ̀bù lọ́wọ́ yín ni. ẹ̀ kí fún yín báyìí. kí láti fún mi náà máa gbà. èwo náà la ọ̀dà rẹ̀ wá ọ̀dà náà kẹ́ ọ̀dà ìwà àgbà lè ṣe ọ̀pá ọ̀pá márùn-ún apex fabric ló ń ka fún yín. ẹ wá gba léèsì mm. tẹ ẹ bá rí télọ̀ ká fún yín nìkan. ká fún yín nìkan ká fún yín ní akimu. jamiu di télọ̀ jamiu akimu di télọ̀. hello. hello. yes sir. hello Fresh FM ẹ kúrọ̀lẹ́ o. orúkọ yín mo lẹ ti ń pè wá sà wọn lé majidi ní láti new garage. ẹ ṣe ankara ọ̀pá mẹ́fà ń dúró dè ní fresh fm látọwọ́ ah, unique fabrics ẹ ṣeun. ọ̀tàn ilé. hello. ẹ kúrò lẹ́ o. ẹ kúrò lẹ́ orúkọ yín sà. ẹ orúkọ mi ni Mutiu Adébáyọ̀. Mutiu Adébáyọ̀. láti. láti Ògbèrè. Ògbèrè tí Ọ̀yọ́ àbí tí kọ́nà. bẹ́ẹ̀ni Ògbèrè ìdí ọ̀sán. ìdí ọ̀sán okay. ok ẹ máa bọ̀ wá gba ọ̀pá márùn ló ní ká fún yín. hello. ẹ kúrò lè ìlànà màmá àkúrẹ́dẹ́ wàásù ló sọ̀rọ̀ mú imam wàsíù àkúrẹ́dẹ́ ló imam asalaamualeykum ala. ẹ̀bùn wo la fẹ́ fún yín wa. Ah, tọ́ba o. n pè é. láti olódó orí ilẹ̀ ní sa. olódó orí òkè wà ni. bẹ́ẹ̀ni olódó orí ilẹ̀ wà lọ́tọ̀ kò sí olódó orí òkè o. ọ̀dà ẹ tó máa pàdé ní ibẹ̀. ah ok ok ok ok ẹ máa bọ̀ kẹ́ wá gba léèsì ọ̀pá márùn-ún látọwọ́ apes fabrics. ọ̀dà àṣà nígbà àsìkò wo ni sà. ẹ ẹ lè wá lọ́la. ẹ lè wá lọ́la ẹ béèrè ẹwà èdè. Mm. ẹwà èdè. ẹ mọ̀ ká wà lóru o. hello. ẹ̀yin tẹ́lẹ̀ fẹ́ fún wa ní ìrẹsì lápòlápò tá a fẹ́ fún àwọn èèyàn lórí ètò yẹn jọ ó ti ń fẹ́ máa bọ́ sínú ẹ tètè bá wa kó wa ìrẹsì lápòlápò tí ẹ ṣèlérí pé ẹ fẹ́ bá wa ok. báwọn kọ́ ni wọ́n ń pè é já ọ̀nà mú ṣe. hello. hello. ẹ kúrò lẹ́ o ó kọ́ yín. ẹ kúrò ọ̀jẹ́ladí Maria láti lóde. kí lẹ pè é. ọ̀jẹ́ladí Maria láti lóde. ọ̀jẹ̀lábí ọ̀jẹ̀lábí Maria ok. àkàrà ọ̀pá mẹ́fà lẹ jẹ láti Unique Fabrics ẹ ṣe o ní tàbí kẹ ṣe o. mo ti gbé o. hello. hello. hello ẹ kúrò lẹ. orúkọ yìí mo lẹ ti ń pè. gbàdámọ́sí mọ́tò láti àkànrán. ok láti àkànrán. kílẹ̀ wàá gbà láti àkànrán báyìí. ẹ mú kan nínú lẹ́sà àtàǹkárá gbogbo tẹ bá ti fún mi dàsa ọdún ayọ̀ láṣẹ o. a ti fún yín lankara a fún yín léèsì ọ̀pá márùn-ún da. léèsì dàsa. ṣẹlẹ̀ ní tí ó bá yín ràn àwọn ẹ ní abẹ́ ní ẹ bá ti ní ẹ jẹ́ kí n ṣe é a fún yín. ọ̀dà ọ̀dà ayọ̀ láìsí o. Eh, àmín o. wọn àgbọ̀ ọ̀nà màkà náà lé à. àmín àtẹ̀yìn náà. hello. ẹ kú. Mm-hmm. hello. hello. orúkọ yín bọ̀lẹ́ tí ń pè. àlàbọ̀ láti púpọ̀ láti amúlòkó. láti amúlòkó. mama àkàrà ọ̀pá mẹ́fà ńlẹ̀ ń bọ̀ wá gbà látọwọ́ Unique Fabrics. <laughs> ṣé ti gbọ́. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. máa gbọ́ bó tún ṣe ń kọ́ lálákùnrin alákùnrin nílẹ̀ títí kílẹ̀ gbígbéré lẹ̀ dodo ajá balẹ̀ latest record orin dr ọláyínká joel ayéfẹ́lẹ́ ọjà mon tọ̀tẹ̀ yìí galaga jù àlùjọ inú ẹ̀ apata pété manifestation làkọ́lé ẹ̀ ó tún gbọ́nà ara yọ ayéfẹ́lẹ́ ó tún yá láwùdà. ojoojúmọ́ ni owó òdì ní ènìyàn jáde nínú àgọ́ àwa máa ń bí àṣírí Elédùmarè. Manifestation. àkàkà tún ni manifestation lọ́túbà. kọ́ni ó yá mi lóbìlóbìló ó yá mi lóbìlóbìló ká fi sàn díẹ̀ orí bàbá. manifestation àkókò olùkọrin ọ̀rọ̀ ọ̀pọ̀tọ̀ yóò bá bá àwọn ilẹ̀kẹ̀ èdè àti gbẹ̀ngbẹ̀nẹ̀kẹ̀ àlùjọ. latest record ayéfẹ́lẹ́ ó ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ from the stable of Aloy production international tó bá jáde. <laughs> ìmọ̀ àmì tètè tètè watch out mo fẹ́ ṣàdúrà kan o. àmì kẹ́sà máa ṣàmì sẹ́. àmì kẹ́sà máa ṣàmì lọ. àmì wàá rí pàtí ṣe. àmì wàá rí pàtí ṣe. àmì wàá rọ̀nà gbígbà. àmì jàmbá òbí yàgbé. ọmọ kò ní kú fún ẹ New View Event Center ló tún gbé tuntun dé. gbọ̀ngàn ayẹyẹ tó tóbi àyíká tó dùn ún wò fóríṣiríṣi ìnáwó New Newfield event center gbọ̀ngàn ayẹyẹ tó tẹ́jú tó gba òbítíbitì èèyàn pẹ̀lú irúfẹ́ ayẹyẹ tẹ́ ẹ bá fẹ́ ṣe Newfield event center ọ̀yẹ́ ẹnu ẹ̀ ń ké lala ààyè ìgbọ́kọ̀sí lọ sún àdàdà láyìíká tó fọkàn balẹ̀ Newfield event center gbogbo tẹ́ ẹ nílò láti jẹ́ kí ayẹyẹ yìí di mọ́ni gbàgbé ló wà ń bẹ̀ gold vip chavari chair ẹ̀rọ amóhùndógbẹ̀mù sound system led screen moving headlight standby electricity ohun tá a wá fi tayọ ní yàrá àgbàlódé tẹ́ ẹ ti lè sunrun ayọ̀ forílẹ̀sùká tá a yà sọ́tọ̀ fún gbogbo àwọn tó bá gba hall wa standard guest room Newfield event center wà ní plus five and six àkìlágbà estate along us state college road agbofieti off jericho extension ibadan new event center is very affordable call for enquiry or send a whatsapp message on 0807 66 66 557 new view event center make it a moment to remember. bíbélì ni ẹ̀yin èèyàn ìlú ìbàdàn ṣe rí péré wọlé dé wọlé dé fún wa nílùú ìbàdàn àwọn ènìyàn ní ò gbàgbọ́ pé ohun rere lè ti Nazareth Nàìjíríà wá ó yá jáde wá wo ilé aṣọ Wisdom t-shirt making factory Nigeria the producer of Wisdom wears tó ń ṣe all kinds of quality casual wears quality branded school uniform quality sports wears àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ all of una wey dey travel go import cloth from obodo oyinbo no more wahala as Wisdom t-shirt making factory don land for Ibadan Nigeria na dem dey produce all kinds of quality casual wears quality branded school uniform quality sports wears and others for wholesalers and retailers nationwide even if you get anywhere design to produce for wholesales retail agents and end users. To book or order for your stocks, just word match waka jeje enter Wisdom t-shirt making factory Nigeria. They producer of Wisdom wears for number fifty Oyo Road opposite Community Grammar School, Mokola Ibadan. Na instant you go get your ogbonge good result as they will surely beat your imagination. Telephone zero eight zero three five seven one two two one seven zero eight zero thirty five seventy one twenty two one seven. Wisdom t-shirt making factory Nigeria, the producer of Wisdom wears. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. Mm-hmm. eloquent presenter. mo kọ́kọ́ rò pé ó sọ pé ìlú kún ó presenter ìlú kan ní jẹ́bẹ̀ lẹ́kìtì. nínú èmi tiẹ̀ níjẹ́ òní tó sanra ah. pẹ̀lẹ́ mọ́ gbóhùn sáfẹ́fẹ́ rìn ṣó. ẹran gbígbẹ yìí ṣèdín. ẹ ń tọ́ tẹ̀lé wa lọ́rùn lọ́rùn tiẹ̀ wé bí sálẹ̀ gílóòbù. lọ́gbọ́n ṣe pọ̀ lẹ́nu tiẹ̀ báyìí. aa ah, ó ń lò ní. ó dàbí ti fàdé yìí. Ah. ẹ pẹ̀lẹ́. ẹ kú ètò sá. àti bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ ètò. <laughs> ẹ pẹ̀lẹ́. yes sir kẹ́lẹ́ sí bẹ́ẹ̀ mọ́. tó bá dọjọ́ Sunday wọ́n fẹ́ ṣe wọ́n fẹ́ ṣe advert lórí program. iṣẹ́ kí ni é ṣe dúró tẹ̀ dúró iṣẹ́ kí ni ń ṣe. iṣẹ́ rẹ̀ pọ̀. àkọ́kọ́. ìmọ̀ ń kọrin ta alákọ̀tà ni wọ́n náà. mo ní mọ̀ ń compose lórí fáwọn àwòkọ́. sọmọ ẹgbẹ́ wa ni ọ. ọba eh. yẹ pé nítorí kíkọ èmi kì í kọrin. <laughs> ohun ẹgẹ yìí a lè gba ohun yìí. a lè bomi nílé lórin. ẹ eh, eh, irú orin táyì ń kọ yàtọ̀ sí irú orin tèmi ń kọ. irú ah, ni mo ń kọrin. ẹ pé wọ́n pè mí lọ́mọdé ọ̀run. ìyàtọ̀ tó wà ń bẹ nìyẹn. ọmọ ọdẹ. ọmọ ọdẹ ọ̀run mm-hmm. èmi máa ń fi ìjálá yin ọlọ́run ni ibẹ̀ ni wọ́n ti derive ọmọdé ọ̀run wàá sígbà tí mo yọ tóun rẹ kì í fẹ́ ha ìjòrògbò yìí. ẹ kálẹ́lúyà ní gbangba ẹ kálẹ́lúyà ní gbangba àtẹ̀wé àtàgbà inú yín ẹ kálẹ́lúyà ní gbangba. ọ̀yà wọlé. ọ̀dà náà máa ń gbọ́ ìbàlọ́ olódùmarè mímọ́ ọ̀la ọba tí gbé nípẹ̀kun ọ̀run mo tó mo tó mo tó ti dá lágbára mọ̀nà àgòlò àṣírí ayé àtọ̀run ni mò ń ké sí mímọ́ ọ̀la ọba tí gbé nípẹ̀kun ọ̀run kábíọ́ o sí olódùmarè. Mm -hmm ọlọ́gbọ́n tó fọgbọ́n megun orí aláàtò tọ́fà tó tẹ́gun ẹ̀yìn mímọ́ ńlá ọba ọba àwọn ọba ẹni tí gbogbo ọba ayé ń bá yorùkọ jẹ́ kábíọ́ọ̀sì òun nìkan ní jẹ́ bẹ́ẹ̀. ọmọ ọba ọ̀run àbí ọmọ ọdẹ ọ̀run. ọmọ ọdẹ ọ̀run ẹ mọ ohun tó fi gbé ìjálá rẹ ohun òkè ló fi gbé mọ láyọ̀ láti sọ fún ọ pé lára ìṣẹ́jú márùn tó ra o ti náwó ń bẹ o o ti sọ ìjálá ń bẹ o. pé nù ìṣẹ́jú márùn tí mo rẹ̀ yín lẹ́bi mí béèrè ẹ̀ tí ìbí mi ti rọ̀ wá. tó bá sọ pé eré ìjálá ò tó pẹ́ sọ pé ẹnu ẹni bẹ́ẹ̀. ọ̀dà bẹ́ẹ̀ jẹ́ kí n máa kí gbogbo àwọn èèyàn tí wọ́n ń gbọ́ wa nínú ilé ọmọdé ọrùn ọdẹ ìjà mọ bí gbàtẹ́ yẹn nígbà tẹ́ ti ń sọ pé ìjà láti mò ń sùn nínú ìṣẹ́jú tí owó ayélujábí mi ń béèrè àti ìdí ah, mi ní tí mo bá wá tẹ́ ẹ bá ti wá bí mi ní tí mo bá wá bí. Ah, ọ̀ya máa rojú ẹ lọ. all right mo ń ṣojú iléeṣẹ́ King's Home Properties and Multi-Biz Concept iléeṣẹ́ tó ń dúró pé kí ìlérí ọlọ́run ó lè ṣẹ fún gbogbo ẹni tó wáyé ohun tí ọlọ́run sọ ni pé ẹ lọ nú ayé ká ẹ lọ mọ́ sórí ṣùgbọ́n ohun tí ọlọ́run sọ pé ká sórí lórí ẹ̀ ló ń sórí lórí ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí ìran èèyàn ò bá dẹ̀ tí ì ṣẹ nínú kóralẹ̀ ẹni tí òralẹ̀ ò ní kọ́lé téèyàn ò bá ti wá kọ́lé nínú ayé ohun tí ọlọ́run ní kírú ẹni bẹ́ẹ̀ ò wá ṣe ò tí ì pé hmm. ohun tí àwa wá gbé wá òun ni mo pè ní ember month awoof promo. awoofu. bẹ́ẹ̀ ni sà. Ah, ìfàní ń jẹ́ bẹ́ẹ̀. e ìfà eléyìí kì í wá ṣe ìfà tí ń fa àyàn lápò ya. torí pé àwọn information kan wà tí àwọn kan ò gbọ́. owó tó ń bẹ lọ́wọ́ wọn ó tó nǹkan rẹ ṣe ṣùgbọ́n torí pé wọn ò gbọ́ wọn ò mọ ibi tó yẹ kí wọ́n yà sí mm. wọ́n ti mú owó yẹn wọ́n kàn dán dànù mm. ṣùgbọ́n nígbà tí ilẹ̀kùn fà bá síbi irú eléyìí ó yẹ ká pe àkíyèsí wọn sí òǹkà àkọ́kọ́ tí mo kọ́kọ́ máa ń ṣe tí n bá ti wá bí ni pé mo máa ń fẹ́ la àwọn èèyàn lóye. Okay tó o bá fẹ́ ralẹ̀ tí wọ́n sọ fún ọ pé wàá ralẹ̀ kó o tó kówó fún ẹni tó ní kó o wá ralẹ̀ débi tí wọ́n ní kó o wá ra o hmm. kọ́kọ́ débẹ̀ kọ́mọ́lọ́ jẹ́ bẹ́ẹ̀ ni. ọ̀pọ̀lọpọ̀ ọlẹ̀ tí wọ́n ń pariwo pé kán wá rà yìí agiju níbẹ̀ láǹbẹ́lẹ̀ yẹn ọjọ́ mọ́ gbé ẹ́stéètì ni wọ́n sì pé ó dìgbà ẹ bá kówó lẹ̀ tán kẹ́ ẹ tó mọ̀ ṣùgbọ́n nílé iṣẹ́ tiwa wà kó owó ẹ̀ lọ́wọ́ á wà á mú ọ dórí ilẹ̀ ó ti máa wo ibi tá à ń gbà bọ̀ ṣẹ́nu agiju la gbà débí ṣé ọkọ̀ tó ń gbé bọ̀ ẹ́ńjìnì ò ti máa yọ bọ́ọ̀lẹ̀ kọ̀ọ̀kan ṣé kì í ṣe pẹ́yìn odi ìlú la mú ọ wá ìyàtọ̀ tó ń bẹ́nu ẹ́stéètì wa pọ̀ sí gbogbo nǹkan pèlè ẹ́stéètì sá ìyàtọ̀ àkọ́kọ́ tí mo fẹ́ sọ ni pé níbi tá ẹ jókòó sí ìtẹ́ ìbára rẹ̀ lọ́dọ̀ wa tí wọ́n bá ń ṣiṣẹ́ lórí ẹ́stéètì yẹn lọ́wọ́ ẹ mọ̀ mọ́nítọ̀ àwọn tí ń ṣiṣẹ́ ń bẹ̀ tẹ́ ẹ bá fẹ́ bá wọn sọ̀rọ̀ ẹ mọ̀ sọ̀rọ̀ níbi tẹ́ ẹ jókòó yìí ẹ mọ̀ bá wọn sọ̀rọ̀ níta ń ṣe yẹn kọ́ ni mo rán yín o ibi tí mo ní ẹ dúró sí kọ́ yẹn King's Home ilẹ̀ tá a wá ń tà àti talẹ̀ kan first phase one ní mọ́níyà estate àkọ́kọ́ lẹ́gbẹ̀ẹ́ terminal bridge àwalata mm. tẹ́nìkan máa ń fi terminal bridge polówó estate ti ń bẹ lẹ́gbẹ̀ẹ́ gangan àwala ní gbogbo àwọn tó kù ọwọ́ ọ̀nù ni wọ́n wà ẹlẹ́ẹ̀kejì ni pé ẹlẹ́ẹ̀kejì ni pé a ti wá ta phase one a ti ta phase two tán phase three tá à ń yìí ohun tí mo fi pè ní àwùfù lẹ́ni ni pé ember promo la pè tẹ́lẹ̀ láti bàtà ti wọnú oṣù September tó fi di sin ṣùgbọ́n báyìí agbẹ́kúrò ní seven hundred thousand aṣọ di five hundred thousand kí ló fa five hundred thousand yẹn tí ẹ̀dínwó two hundred thousand fi kúrò ó ní pé àwọn èèyàn kan wá sọ́fíìsì wa mo sọ nǹkan kan pé mi ò ní ba orúkọ bàbá mi jẹ́ mo débi ilẹ̀ tí wọ́n ní kí n wá polówó kí n tó wórí rédíò mo wá wò pé báwo la ṣe talẹ̀ yìí ní five hundred thousand ní tí mo ti lọ sọ pé seven hundred tẹ́lẹ̀ wọ́n wá ní kí n wo àwọn ìyá tó jókòó yìí hmm. ẹni tó kó ata lọ́wọ́ ló ń fẹ́ ra lẹ̀lẹ́ state hmm. ẹni tí ń ta ẹran ló ń fẹ́ ra lẹ̀lẹ́ stéètì hmm. ẹni tí ń gọ̀kadà ló ń fẹ́ ra lẹ̀lẹ́ stéètì ẹ́stéètì tiwa kì í ṣe ẹ́stéètì àfẹnusọ o gbogbo ohun tó tọ̀nà pátápátá ló ti wà ń iná ọba ti dórí ibi tí mò ń sọ fún yín ìrìn ìṣẹ́jú mẹ́wàá òní sí terminal bridge. ìrìn ẹsẹ̀ àbí mọ́tò. ìrìn mọ́tò ìṣẹ́jú mẹ́wàá Okay, ò ní wá bí wá parọ́. téèyàn bá wá fẹ́ janú àwọn wúfù. bó o lè yàn ó ṣe rè é. ohun téèyàn ó ṣe ni pé kó máa bọ̀ lọ́fíìsì wa. ń bọ̀ lọ́fíìsì yín wa. ọ́fíìsì wa wà ní mọ́níyà junction kushad building ilé ńlá kan wà ní junction mọ́níyà irú àwọ̀ ewé bíi tábìlì iwájú mi ó ní wọ́n kun ilé yẹn wọ́n á ti rí ń bẹ̀ King's Home Properties and multi-biz consent. ẹni tí ò bá lè wá tó jẹ́ pé òkè òkun ni ti ń gbádùn ní báyìí nọ́mbà wo ni wọ́n pè sí. nọ́mbà tí wọ́n lè pè sí méjì ni zero eight zero three six five zero nine one five three five lẹ́ẹ̀kan sí zero eight zero thirty six fifty ninety one thirty five tàbí zero eight zero thirty ninety four thirty thirteen lẹ́ẹ̀kan sí zero eight zero thirty ninety four thirty thirteen. ó kọ tí tí ń jẹ. ọmọ Táyọ̀ ọmọ ọdẹ ọ̀run làwọn èèyàn mọ̀ mí sí. ọmọ Táyọ̀. Táyọ̀ ọmọ ọdẹ ọ̀run. ẹgbẹ́ra ńlẹ̀ dìde. ẹ ṣe. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. Ah, Rubicon the movie. Ho, ho, ho, ho. because point of no return. How can you win a game against a powerful and deadly opponent? O fẹ́ bẹ́sù jẹ́ oṣù bí oògùn lẹ́sẹ̀ ògbèjì lágbèdè méjì palàpolo ààyè àti kú Rubicon. Àgbèdè méjì iṣẹ́ ọpọlọ ńlá látọwọ́ Dr. Adébáyọ̀ Fálékè Báyọ̀ o. Directed by Adé Idris Jerry. Managed by Aṣíwájú Charles Adéni. Ìgbà àkọ́kọ́ tí Yinka Ayéfẹ́lẹ́ máa kópa nínú sinimá kan. Sinimá ti Kọ́lá Olóòtú ṣe bẹ̀bẹ̀ nínú ẹ̀. Pẹ̀lú àwọn superstars bíi Mr. Macaroni wòlíì àgbà akelewi saheed balogun ricardo agbo bukki arugba taiwo ìpèkúnlé babatunde saheed mr sport abolade salami ben obe samuel gbèsàbí ìlúmọ̀ká pẹ̀sẹ̀ntà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ rubicon the movie a máa premier lọ́jọ́ ní tuesday december twenty one ọdún yìí ní fresh fm music house challenge ìbàdàn dr yinka yefẹlẹ mon ní chief host lọ́jọ́ yẹn aago kan ọ̀sán lè tó gbogbo àti bẹ̀rẹ̀ lóko lóko tọkọ ló jàǹkọ̀ jàǹkọ̀ ló ń bọ̀ see you when you Ọ̀gẹ̀dẹ̀ má bẹ̀rù nítorí pé ó wà pẹ̀lú rẹ̀ ọlọ́run fẹ́ fọwọ́ òdodo rẹ̀ gbé ọ sókè in tenth edition seven nights of exceeding grace of zion cathedral òkè ayọ̀ parish ìṣòro ọlọ́jọ́ méje orí ọ̀fẹ́ tó tayọ èyí tí ń ṣẹlẹ̀ kẹwàá rú ẹ̀ team I will help you èmi yóò ràn ọ́ lọ́wọ́ from thirteenth to nineteenth December twenty twenty one by ten pm till dawn Ministry: superior evangelist Ayo Yekunle most superior evangelist Rotimi Oladejo most superior evangelist Gabriel Evans prophet Biyi Adebabawo reverend Edward Alabi pastor Akinade Ẹ̀dà Adéríbigbé pẹ̀lú àwọn olórin ẹ̀mí lọ́lọ́kan òjọ̀kan bíi Babatunde Àpàtà Bọ́sì Adéìwà CCC Òkè Ayọ̀ masquire àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tenth edition seven nights of exceeding grace of Zion Cathedral okeayo parish My one ten celestial bus stop ajib ìyàgànkú GRA ìbàdàn host superior evangelist olùṣèyí káyọ̀dé chief host màmá wa prophetess elizabeth káyọ̀dé màmá òkè ayọ̀ in ten edition seven nights of exceeding grace tìrẹ ò ṣe ṣó o ti gbọ́ nípa black friday tó ń lọ lọ́wọ́ nílé iṣẹ́ top success. ó yá gbà kóòdì rẹ̀ ọjọ́ kọkànlá oṣù kọkànlá aṣọ́jọ́ kejìlá oṣù kejìlá ló fi mọ ojúlówó ọjà lẹ́dínwó tó lè rí níbi kankan. pàápàá jùlọ láwọn àṣàyàn ọjọ́ ẹtì friday bẹ́ẹ̀ làwọn àṣàyàn ọjà tó wà tó mara pẹ̀lú ìdá àdọ́ta fifty percent tí n tó rò sì di ti ẹlẹ́sẹ̀kẹsẹ̀ láì lásàkún owó mọ́. gbogbo àǹfààní yìí wà yípo ọgbẹ̀jọ́ tí black friday ó fi wáyé nílé iṣẹ́ top success. sọfẹ́ra fóònù ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó jẹ́ ojúlówó lẹ́dínwó jùlọ lóríṣiríṣi níbọ̀ bọ́rọ̀ bá ṣe ń fẹ́. àtàwọn èlò ilé tí ń lona lọ́lọ́kun ọ̀jọ̀ kan tó fi mọ́ laptop àtàwọn èròjà fóònù tó jẹ́ fọ́lọ́kọ́ọ̀mù ọgbà tó bá sì sí ìrajà lọ́tùmọ̀ tẹ́ ó gbà wọ́n ẹ̀bùn kàbìtì kàbìtì. ó yá ní iléeṣẹ́ top success tá a ṣe sí sí car building asunlẹ̀ òpópónà kun elizabeth makola ìbàdàn olùléeṣẹ́ wọn ló wà ní woro roundabout ìbàdàn wọ́n tún wà lẹ́gbẹ̀ẹ́ eco bank challenge ìbàdàn àtìlẹ́gbẹ̀ẹ́ first bank adjacent cocoa house dùgbẹ̀ ìbàdàn tó fi mọ́nú grace lábẹ́ bíríìjì makola ìbàdàn zero eight zero seven four eight eight eight eight eight eight. Attention! Club 12. 1212. Oh, yes, 1212 is the day. Sunday, 12th of December at Jogo Center, Ibadan. At 2 p.m. is Miss Oyo Day with beautiful ladies in the state competing for honor. At stake is a cute and cool saloon car, courtesy of Odidiomo Foundation for the eventual winner. Chief host, Dr. Yinka Ifele MON, Chairman Fresh FM Group. Host is Isaac Brown, the mayor. Tickets, regular 1,000 naira. Front row seats, 1,500 naira. VIP, 2,500 naira. Entry tickets currently available at all food co outlets in Ibadan. Miss Oyo State 2021 time, live and loud on Sunday, 12th December, Jogo Center Ibadan at 2 p.m. Proudly supported by NaraBet, Oyo Algon, Ripple's Outdoor Catering Services, Melody Event and Entertainment, Titan Farms, Coca-Cola, Foodco, Base Transport Service, Ultima Food, UI Hotel, Signal 7000, Kakampo Inn, Jogo Center, and powered by your darling station, Fresh FM 105.9 Ibadan. Miss Oyo State 2021 on Sunday, 12th December at Jogo Center Ibadan at 2 p.m. You miss it, miss, miss out. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. fíìmù bẹ̀rẹ̀. ẹ̀yin kọ́ yìí lẹ́ rédíò ló kọ́ akẹ́nà rédíò katapila àbí ló pè é. ṣé búdòsà ni ẹ. èèyàn pọ̀ lóko yìí honestly káràkítà sì pọ̀ àwọn àdúgbò bọ̀dá yín ká dúró sí ilé kẹ́sìn mi tí mi bá débi lọ́jọ́ kékeré yín èmi gò wá ok. tó bá ti bẹ̀rẹ̀ eré parẹ́ ilé padà họ fún. ok. Eh, aago mẹ́fà ti ro kango inú kulu fresh la ti ń dún àjọrò ní let's talk about it bóyá ìgbà àkọ́kọ́ rẹ̀ tẹ́ ń gbọ́ ètò yìí um, yínká ayéfẹ́lẹ́ ló kọ ẹ̀gbọ́n mi àtolùkù mi àbúrò mi eob Mm. olùṣègùn ẹnìtàn ọmọ bámidélé. òun jọmọ ìyá olóbì. màmá rẹ ewédú ní mm. ta ọyọ. owó ewédú ni wọ́n rán mi lọ léèwé. Mm. owó ewédú ni wọ́n fi ràn lọ léèwé. àdúpẹ́. ọ̀rọ̀ èmi ọmọ bàbá tíṣà ni mí. tá a bá ń gbowó skul lọ́wọ́ àwọn ọmọ tó kù wọ́n ègbowó skul lọ́wọ́ tí. bẹ́ẹ̀ rọ lọ́hùn. bẹ́ẹ̀ rọ lọ́hùn. kí la ti ṣayé yìí sí o ìrìn àjò ẹnìkan wà tá a tẹ́ sílẹ̀ ní orí let's talk about it Abẹ́òkúta lánàá àráyè ah, yanjú ẹ̀ dísìn. Ah. àwọn tó ń pè wá oníkálukú wọn ṣe ní kàmìkàmìkàmì wọn mọ ibi tí wọ́n fẹ́ gbé ẹ̀rù yẹn kà sí. ọlọ́run má fàtìjẹ wa síbi tó nira. ọlọ́run má fi ògo wa síbi tó há. ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé ogun àti ìlàkọjá wọn ọ̀rọ̀ tí wọ́n mọ́wọ́ tí wọ́n mẹsẹ̀ ni ẹ sì wá wo bíbélì sì ti sọ̀rọ̀ ńgbà parí lánàá wọn wá wò pé <laughs> bíbélì ni ọlọ́run owú ni mí tí ń bẹ ẹ̀ṣẹ̀ bàbá wò lára ọmọ ìran kìíní láti ìran kìíní ìkejì ìkẹta ó lè wọ kẹrin ìran kẹrin ha hmm. bí karùn-ún ọdún mélòó ni ìran kìíní. a generation lè pọ̀ ó lè two hundred years. ọ ìran kejì. ó lè tó two hundred years. ìran kẹta yọmọ lọ bẹ́ẹ̀. a ṣẹ̀ṣẹ̀ wàá gbẹ̀san lára hmm. ẹ̀ṣẹ̀ tí èèyàn ò mọwọ́ tí ò mẹ́sẹ̀. bẹ́ẹ̀ ó ní a fi máa ń sọ fún ọ̀pọ̀lọpọ̀ tó ń lé mo fẹ́ lówó mo fẹ́ lọ́lá mo fẹ́ lágbára mo pé má jogún ogún lẹ̀ dàwọn ọmọ ẹ lè ṣe ká ẹ jẹ lọ́nsìn. má jogún ogún. ẹ lè ṣe ká hmm, hmm, ẹ jẹ lọ́nsìn ẹ lè hmm. lówó yẹn sìn yìí o. ká ẹ jẹ lọ. àwọn ọmọ tẹ ẹ bílẹ̀ ni ó padà wá. ṣé wàá mọ tó padà wá ṣẹlẹ̀ ní ọ̀rọ̀ yẹn pé àṣírí ó padà tú náà ni. at the end of the day bó ṣe wù kó pẹ́ tó. ìkan lára àwọn ọmọ yẹn ó rìn kan láwo ore tí ó sọ fún pé wo bàbá bàbá bàbá yín ló dá wàhálà ilẹ̀ àbájọ nínú ìṣọ́ òru lọ́pọ̀lọpọ̀ ọgbà hmm. ìfibú ìfiré ogun ogun ègún ìdílé hmm. ní sábà máa ń pọ̀ jù eh. e-, e-, ègún ìdílé téèyàn ò mọwọ́ téèyàn ò mẹsẹ̀. àwọn kan wà tó jẹ́ pé ogun tó ń bá wọn fínra kì í ṣe bàbá wọn gan ló ní fault kì í ṣe ìyá wọn ló ní fault àwọn tó ṣẹ̀ wọ́n àwọn tó ṣẹ̀ wọ́n gbà yẹn. ìyá bàbá màmá ẹ̀gbọ́n. ni wọ́n tọrọ agbára lọ́wọ́ àwọn òrìṣà kan bóyá ń gbà tó gun dé. wọ́n sì rágbára yẹn gbà. wọ́n gbà á ṣùgbọ́n wọ́n gbọ́dọ̀ fi nǹkan kan di. èyí tí wọ́n wá fi di orí ọmọ wọn. ìdíyelé wọn tí wọ́n san nígbà yẹn orí àwọn ọmọ wọn ni wọ́n san sí pé gbogbo ọmọ lẹ́yìn mm. kan ó pọ̀ bẹ́ẹ̀ o. ilẹ̀ lómi ń rù kiri dìsìn tí ò ti fi ìrọ́nà àbáyọ. ló fi jẹ́ pé àfarawé ṣòro ó ṣe hmm. àwọn míì wà táyé wọn ń dán táyé wọn ń dùn tí wọ́n ń ṣe falàfòlò wọ́n ń ṣe bó ṣe wù wọ́n èèyàn gbọ́dọ̀ farawé wọn torí pé ó lè jẹ́ bàbá àtìyá wọn ti fara jìn fún ìdíyelé ayé tiwọn hmm. pé báwo bá tiẹ̀ ráyé wá tá à nígá tá à nígo ọmọ yìí àtàwọn àbúrò rẹ̀ hmm. wọ́n gbọ́dọ̀ rọ́wọ́ mú béèyàn bá farawé rú àwọn bẹ́ẹ̀ èèyàn á lana kóníkálukú ó tún ẹrù rẹ̀ dì kóníkálukú jókòó kó wò gbèsè ayé ẹ̀ dáadáa níbo lòun ti fẹsẹ̀ kọ àbí níbo ni wàhálà ti dé sáyé òun. jẹ́ àkóbá yìí. tó bá ní èèyàn jẹ̀yà láyé mo máa ń rò tẹ́tẹ̀lẹ̀ pé mo jẹ̀yà àmọ́ ngbà mo gbọ́ sítórì bọ̀dá yìí mo rí i pé mo bí ìgbà téèyàn ń ṣeré pa ni. àyè ìjàjọ ìyà ò jẹ́ ká mẹ́ni tí alága àṣẹ tọ́ sí. ooo ah. àwọn eléyìí jẹ. Eh, eh, wọ́n tún lè bun ọmọ jẹ. ah ó tó stage kan mo tún wá ń béèrè mo ní ṣe ẹ̀ ń ka script fún mi ni wọ́n láwọn ò ka script o. táwọn là ni ṣùgbọ́n ibi ó wá ibi ó wá há sí ló wá burú jù ibi tó parí sí bí ìgbèyàn ṣe fíìmù ń bọ̀ o <laughs> àwọn èèyàn ń lọ nínú ìrìn àjò kan ó wá dé ìkórìtà tó tó dàbí pé tó yẹ kó ti ní solution solution yẹn solution tó wá lọ gbé yẹn kọ́ solution yẹn gan ló wá gbé kọ́gì. Ah, ẹ fẹ́ gbọ́ ẹ mọ̀. tótó ayé máa le. kí láti máa ṣayé yìí sí o kò mi sọ̀rọ̀ tó anybody tó bá rí ti di studio manager yóò wọ̀ wọlé. any available studio manager ìwọ náà mọ̀ bọ̀ mọ̀ bọ̀ ìyẹn ní òun òmùrí tẹ fẹ́ lò òun òmùrí tẹ fẹ́ lò ní mọ̀wọ́rí play Sunny màá sọ̀rọ̀ lé lórí. torí tíṣẹ́ ìbá ti wọ̀yàn lára. ọlọ́run ló ní kan bí ẹ̀ tí màmá ò bá bí ẹ bóyá màmá dúró sí bus stop. wọ́n kàn mọ rojọ́ ni. làwọn yẹn ni ẹ wo bí tíyà ẹ bá rẹ dé. wọ́n ní wọ́n fẹ́ tó wọ́n jẹ́ don't be stupid ya wọ́n ní àwọn ò mọ bàbá àwọn rárá rárá wọ́n ní ṣùgbọ́n ìyá àwọn táwọn mọ̀ pé èèyàn dàgbà èèyàn bá ìyá èèyàn nù ṣẹ́ ni wọ́n ní ìyá àwọn ọmọ ń gba àárù ní lọ́jà kan tó popular ń bàdàn ń bí wọ́n ní kódà wọ́n mọ̀ ìyá àwọn dáadáa hmm. wọ́n ní ìyẹn ló máa ń fún àwọn ní ìrúsókè pé àwọn gbọ́dọ̀ gbìyànjú káwọn jẹ èèyàn ìyá yìí ò gbọ́dọ̀ jìyà yìí dé káwọn káwọn tiẹ̀ káwọn tiẹ̀ tọ́jú mọ́mí àwọn wọ́n ní kì í ṣàwọn nìkan nìyá àwọn bí o ìkúnlẹ̀ méje nìyá àwọn ní hmm. àmọ́ àwọn nìkan làwọn dúró wọ́n ní kí n wo one one tó wà ní ojú àwọn. tó dàbí tó ń dóye. mo ní ah, wọ́n ní àwọn ti wà ní ọmọ ọdún mẹ́jọ kí wọ́n tó kọ́ fún àwọn o nígbà táwọn ọmọ ń nà wọ́n náà bá ní hmm. eléyìí ò tún gbọ́dọ̀ lọ ní wọ́n fi jáwọ́ àwọn àyẹn sáwọn lójú hmm. wọ́n ní tó bá sọ pé èèyàn jẹ̀yà wọ́n ní iṣẹ́ wo làwọn ò ṣe hmm. àwọn á ṣe wọ́n ní ṣùgbọ́n àwọn kàn ṣàkíyèsí nǹkan kan ṣá pé táwọn bá ti kọ́ débi iṣẹ́ yẹn wọ́n á gbà wọ́n tọwọ́ tẹsẹ̀ àmọ́ ó lè ó ti lè gba sálárì oṣù kìíní oṣù kejì kí ọ̀gá ilé iṣẹ́ kan dédé kọkàn dédé rìn pẹ̀lú ẹjọ́ gbawo ibi náà lẹsìn ṣiṣẹ́ <laughs> ta ló gbà yín ẹ̀yin náà lẹsìn ah. tàbí fún mi ah, èmi ẹ ti ẹ kọ́kọ́ wa máa lọlé náà ẹsà ah, kí ni mo ṣe mo ti gba salary two months kò mo fẹ́ mo kò mata a ma ma ní kí gm kó ma ní kí gm báyìí sọ̀rọ̀ ma ní kí hr kó pè é létà ah, ó ti gba salary. wọ́n ló tán o. bí ìgbà tó fi nǹkan kan para tí tá a máa sọ ni. wọ́n láwọn atún àwọn atún wa bọ́ sóko àtúnwáṣẹ́ míì àtúnwáṣẹ́ míì wọ́n ní lẹ́yìn iṣẹ́ kí ojú ntójú àwọn rí káwọn tó kọjá secondary school wọ́n ní ẹnìkan ló wá ń sọ̀rọ̀ ńjọ́ kan níbi ìsọ ibi táwọn ti máa ń gbàárù ló wá ní ah education máa da, hmm. pé tọ́mọ bá fèlè tí rọ́jú tó bá kàwé yóò gba ìyá ẹ̀ kúrò nù ìyà wọ́n ní yóò gba òbí ẹ̀ kúrò nù ìyà mhm. wọ́n ní ọ̀rọ̀ yẹn ló wá tún kó sáwọn lórí báwọn tún ṣe lọ tún lọ ẹ̀rọ nìyẹn pé àníṣe àwọn lọ institution. òun tiẹ̀ gbọ́dọ̀ jẹ́ èèyàn lábẹ́ àkóso bó ti wò rí. wọ́n ní t-shirt white kan wọ́n sọ orú ẹ̀ fún mi bíi ranek báyìí wọ́n ní àwọn èèyàn rò pé àwọn ní tọ́pọ̀ ni o. ẹyọkan yìí náà ni wọ́n lẹ́yọkan ni o. ọlọ́run ẹ ti wá slack <laughs> ó ti wá yẹ̀ẹ́dẹ́jì ká ṣùgbọ́n ọlọ́run ṣe kí ni tó fọ t-shirt tó ti kí elastic tó wà lọ́rùn ẹ ti wá hmm. kó ti sọ̀kalẹ̀. ọlọ́run wá ṣe kinní kan fún wọn ó fún wọn lọ́pọlọ. ó brilliant ó brilliant gan. wọ́n ní ìyẹn máa ń jẹ́ káwọn rí oúnjẹ jẹ lọ́dọ̀ àwọn èèyàn torí wọ́n á fẹ́ káwọn káwọn níwèé hmm. àmọ́ àwọn rí i pé relationship àwọn àtẹ̀yàn kì í lọ títí torí ẹ. wọ́n á ṣàwá nǹkan kan ṣàbí mi inú sí ṣá wọ́n má jẹ́ kí n rí ẹ ń bímọ. <laughs> ẹni tó ti help tó tún kọ́ níwèé ẹ wò ẹ má kọ́ mi níwèé ẹ lọ́ọ́ máa kọ́ àwọn tó kù níwèé. wọ́n bá dé ṣọ́ọ̀ṣì <laughs> wọ́n láwọn join workers ah. táwọn ń ṣiṣẹ́ ah. takuntakun ah. wọ́n lọ́jọ́ kan àwọn ò wá sí church wọ́n ní jẹnẹrétọ̀ ṣọ́ọ̀ṣì náà kì wọ́n láwọn ò dẹ̀ wá wọ́n nígbà tí wọ́n dájọ́ lọ dájọ́. olóhùn ló ń dán kìkìrì ẹni tí ò wá chọ́ọ̀chì tó. wọ́n ló lọ kí ló dé táwọn fi àìwá kánpẹ̀ wá chọ́ọ̀chì jẹnẹrétọ̀ yẹn ò ní knock. torí ẹ ó yẹ kẹ́ ẹ yẹ eku ẹ wò kẹ́ ẹ yẹ ọ́ìlì wò. Ah, wọ́n làwọn ní ah, ṣé ẹ̀tọ́ wá chọ́ọ̀chì. ẹ̀tọ́ wá tẹ̀jẹ̀rẹ́tọ̀ ṣé kò yẹ kó yẹ wò wọ́n ní pásọ̀ ní no no no no no no don't tell me that ẹ̀yin lẹ wà ní ìjà ẹ̀yin ló yẹ ẹ̀yin ló yẹ kẹ́ ẹ wà ah, bọ̀ òun dúró sílé jẹnẹrétọ̀ tẹ́lẹ̀ rárá tẹ́ ẹ bá wà round wọ́n làwọn wọ́n làwọn sọ. ọ̀rọ̀ téèyàn ò mọwọ́ téèyàn ò mẹsàn-án wọ́n kàn déédéé hun mọ́ kéèyàn ti fẹ́ hẹ̀pù ẹ̀ wọ́n lè ní kó wá láàárọ̀ ọ̀la o nígbà ó bá dàárọ̀ wọ́n lè ní pé ẹ má wọrí mọ́ má wọrí tó wá yá máa tún padà ránṣẹ́ sí ẹ. wọ́n lè kàn ṣẹlẹ̀ ní àdúgbò kan tí kò jìnnà sọ́dọ̀ wa ń bì í wọ́n ní ẹnìyẹn ní káwọn wá wọ́n lẹ́nìyẹn wá ó mú ẹ ọ̀rọ̀ búkà tó lè aládìmọ̀ rẹ́rìn ni wọ́n ló wá mú káàdì ẹ̀ ó wá fẹ́ mínítì sẹ́yìn káàdì yẹn pé káwọn mú lọ ó wá wọn wá ní ṣé àwọn gbọ́ pé àwọn lè jalè wọn làwọn sọ pé àwọn gbọ́ ó gbọ́ wọn làwọn sọ pé ẹ wọn ni àwọn èèyàn jáde tí wọ́n jọ èèyàn vigilante wọn làwọn sọ pé à pé ó rẹ àwọn àwọn sùn ó ní màá yẹn ní. torí pé kò jáde kò tẹ̀lé mi àti jáde n ò lè hẹ́pù ẹ̀ àwọn ọ̀rọ̀ tí èèyàn. ọ̀rọ̀ rádàrádà àmì burúkú ni o ah. àmì burúkú ni ọlọ́run ní fàmì burúkú sí yín lára àwọn ayé ló sì máa fi sí èèyàn lára hmm. tàbí kó jẹ́ pé ó ti wà láti ìrandíran tí kìíní yẹn ti ń wọlé ó ti ń bọ̀ díẹ̀díẹ̀. tẹ́ ẹ bá wo iwájú tẹ́ ẹ wo irú ayé tí àwọn tí wọ́n jẹ́ ẹ̀gbọ́n yín gbé hmm. kẹ́ ẹ wo irú ayé tẹ́yìn náà ń gbé lọ́wọ́lọ́wọ́ hmm. kẹ́ ẹ wá tún wo àwọn àbúrò tó wà lẹ́yìn yín ṣé wọ́n ti máa tọpasẹ̀ yẹn ǹjẹ́ kò fẹ́ẹ̀ bára wọn mu ń lọ̀pọ̀lọpọ̀ fi ń láti kún fún àdúrà pé ègún àtìrán dẹ́ran. ǹjẹ́ o mọ̀ pẹ́ lòmíì. téèyàn mọ́wọ́ mẹsẹ̀. láyìnká hmm? ǹjẹ́ o mọ̀ pẹ́ lòmíì torí tó fi mọ́ ń dúró ti ilé ọkọ nù. Hmm. a ní ogun tó jà yá òun. kò gbọdọ̀ tún jà òun náà torí ìyá ẹ̀ ò dúró ní ọkọ kìíní. ó ti rí traces yẹn ah! pé bí mọ́mí ṣe ṣe rèé o bí àǹtí àwọn first born. bó ṣe ṣe náà rèé kò dúró ní ọkọ. pé tóun bá tún lọ ọkọ oh my god kò ní lọ. òun á dúró síbẹ̀ ègún yẹn ò ní ṣe lórí tuntun. toró ti mọ̀ pé tó ń bá ibi gbẹ́sẹ̀ pẹ́rẹ́ ó tún ti bọ́ ó tún ti bọ́ lórí àwọn ọmọ náà. Hmm. Hmm. Hmm. kí ló wá ṣẹlẹ̀ sí bọ̀dà. bọ̀dà wa ní ìgbà táwọn pé ọ̀rọ̀ yẹn ló jẹ́ káwọn kúrò ní chọ́ọ̀chì yẹn kí inú bí àwọn wọn á gba chọ́ọ̀chì míì lọ wọ́n ní ìgbà táwọn ń sọ yìí àwọn ti graduate kò síṣẹ́ wọ́n ní ṣùgbọ́n àwọn ṣà ń ṣiṣẹ́ fọlúwa wọ́n lẹ́nìkan wà tó máa ń mú àwọn lọ sórí òkè wọ́n láwọn á gbàdúrà gbàdúrà gbàdúrà mẹ́ wọ́n ní ilé táwọn ń gbé bíi bíi kọ̀rọ̀ bíi kiu ní ilé yẹn wọ́n ní ilé yẹn ò bójú wò kò bójú rí torí àwọn kì í fẹ́ júwe pé ibi táwọn ń gbé nìyẹn mo ní ẹ mú mọ̀mọ́ yín tira ni wọ́n ní ìyá àwọn ló sọ fún àwọn pé káwọn lọ struggle pé káwọn fà wọ́n lẹ̀ wọ́n ní kékeré táwọn bá rí náà wọ́n máa ń padà sọ́dọ̀ ìyá àwọn wọ́n ní ṣùgbọ́n ìgbà míì bíi kí àwọn rí tí àwọn oṣù bandage mẹ́sẹ̀ pé àwọn èèyàn ló gbà wọ́n lọ sí hospital níbi àwọn ti gbàárù làwọn ṣubú hmm. wọn làwọn tún wò pókè àwọn kúrò ní secondary school àwọn ò lè tọ́yà àwọn àwọn tó wá kúrò lára institution àwọn ò sì tún lè bọ́yà àwọn náà irú ilé ayé wò leléyìí wọ́n níṣẹ́ contemplate suicide wọ́n ní kò kí n wá sọ́kàn àwọn wọ́n ní ṣùgbọ́n àwọn máa ń wò pé bóyá ọjọ́ kan àwọn á já sọ́nà wọ́n ní ọ̀rọ̀ kan làwọn wá gbọ́ wọ́n ní ọmọbìnrin kan wà tó ń tó máa ń pìtì àwọn wọ́n ní ọmọbìnrin ọ̀hún náà méjì làwọn náà bàbá àwọn ò sí mọ́ ìyá àwọn ò sí mọ́ àmọ́ ẹ̀gbọ́n rẹ̀ jẹ́ ẹnìkan tó máa ń pawọ́dà ká má sọ jù bẹ́ẹ̀ lọ hmm. so òun wá jẹ́ bí last born baby of the house ni ẹ̀gbọ́n yẹn dẹ̀ mójútó gidi gan wọ́n ní àwọn wá wo ọmọbìnrin yẹn bó ṣe ń ṣe sáwọn àwọn wá sọ fún pé àwọn gbọ́ nǹkan pé bóyá wàhálà tó ń ṣẹlẹ̀ sáwọn yìí bóyá táwọn bá bímọ bóyá wàhálà yẹn ò ní wá mọ́ pé wàhálà yẹn á tiẹ̀ pin lórí àwọn ó ní ọmọbìnrin yẹn wá sọ pé ah, kì í ṣe pé ò dá lọ́mọ ọkùnrin àmọ́ ẹni bá bá òun rìn láàrin oṣù kan mọ̀ pé nǹkan kan wà tó jẹ́ ogun tó ń ba ẹ fínra ah, ṣá wa kákọ́ wá ojútùú sógun yẹn náà kó tó di pa tiẹ̀ sọ̀rọ̀ pé ká bímọ. Hmm. wọ́n ní ó pẹ́ lọ́mọdé tó wà dárò pé nítorí ọdẹ sọ yẹn wá lè jẹ́ solution o bóyá táwọn bá bímọ bóyá wọn ò ní ní issue kankan mọ́ wọ́n gbà láti fúnra wọn ní oyún ó ní ọjọ́ tó mú òun lọ sọ́dọ̀ ẹ̀gbọ́n rẹ̀ ẹ̀gbọ́n rẹ̀ wò òun títí títí tí ṣe mọ̀ pé yẹn ní jojú méjì lọ ó mírí ó wá ní ah! ọlọ́run mọ̀ tóbi o ọlọ́run mọ̀ lágbára o wọ́n làwọn fẹ́ dọ́gbọ́n ní kí àfẹ́sọ́nà àwọn yẹn kó kó wọ́n ẹ̀nà ẹ̀gbọ́n ẹ̀ díẹ̀ kó lè sọ ti ìtumọ̀ ọlọ́mọ tóbi ọlọ́mọ lágbára o wọ́n ní àwọn ò rí ṣe lọ́jọ́ yẹn ìgbà táwọn délé àwọn ní gbẹ́gbọ́n ẹ̀ ṣe mìíràn ṣé yóò sì gbà kó fẹ́ mi báyìí àwọn ló sọ pé ẹ̀gbọ́n àwọn ò le tó bá oyún wọ̀ ọ́ wọ́n dẹ̀ tún wá retí ọmọ ọmọbìnrin yẹn nìkan ló ń ṣiṣẹ́ òun teach ní skul kan kékeré tó rí òun wọ́n jọ ń pín tí bọ̀dá náà bá sanná ní ara lọ jálàmbá lọ nígbà míì ó lè jẹ́ pé tọrọ tọrọ tọrọ tọrọ tọrọ tọrọ tọrọ láṣẹ tá a fi padà sílé oníjọ́ míì àwọn ọmọ mú fún five hundred naira àwọn mú two hundred naira mo ní ẹ jáde lé látàárọ̀ ẹ padà sílé pẹ̀lú two hundred wọ́n ní ah lọ́tà ń bá rí ibi five hundred yẹn ọlọ́run ṣeun ni mo ní ní ninety wo ah wọ́n ní ninety wo làwọn ń sọ yìí wọ́n láwọn ń sọ̀rọ̀ recently hmm. àmọ́ wọ́n á rí solution. a solution tẹ́ ẹ pé ní solution yìí tún wá ṣe solution. ẹ̀já gbọ́dọ̀ lẹ́nu arákùnrin tó dúró tiwa. ṣáwọn lọ̀rọ̀ ṣẹlẹ̀ sí. àwọn kọ́ lọ̀rọ̀ ṣẹlẹ̀ sí. ẹ pẹ̀lẹ́ alàgbà ẹ kúrò lẹ́. ẹ pẹ̀lẹ́ ẹ mọ̀ sọ́kún mọ́ ẹnujú nù ẹnujú nù ẹnujú nù ẹ mọ̀ sọ́kún. ọmọkùnrin tá a lọ ṣàyà rẹ̀ ládàá pa ẹnujú yìí láyéká o ò lè serious àwọn kọ́ ni wọ́n ṣàyà wọn ládàpá. kí làwọn ṣe o. ẹ àwọn ni wọ́n fọmọ yóò búrẹ́dì lóyún tí wọ́n láwọn ò tán ní ìgbà. ẹgbọ́n alàgbà ṣé bẹ́ẹ̀ lọ̀rọ̀ rí. ẹni kò jẹ́ kan lọ tẹ́ ẹ ṣe. ẹgbọ́n alàgbà ṣé bẹ́ẹ̀ lọ̀rọ̀. ńgbà ẹ̀ bá rí tọ́jọ̀. ẹ jẹ́wọ́ ẹ jẹ́wọ́ jẹ́jẹ́. mínítì yìí ti ń kàn jẹ́jẹ́ gbàgbà jẹ́ sọ̀rọ̀ mínítì yìí ti ń kàn. a kí àwọn tí ó ń bọ̀ wá tó ń gbádùn wa ní àsìkò yẹn ṣe ẹ gbogbo gbà iléeṣẹ́ towak. kí lorúkọ yín. interior home of imported furniture láti wá láti wá jẹ́ kí ẹ mọ. bọ̀dá kí lorúkọ yín. àwọn àǹfààní tẹ̀lé jẹ. bọ̀dá àwa interview yín ẹ lè fọ́ọ̀sì ara yín lé wa lórí kí lorúkọ yín sà. olùṣègùn àmọ́ olórúkọ mi. ẹ fẹ́ dàsá gidi tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ẹ pẹ̀lẹ́ iléeṣẹ́ wo lẹ ṣojú. towak interior home of imported furniture. okay fún àwọn tó ń gbọ́ wa fúngbà àkọ́kọ́ pàápàá tí ọdún ti ń súnmọ́ wa tá à ń súnmọ́ ọdún yìí mm. ọ̀pọ̀lọpọ̀ ń kọ́lé mm. tuntun lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ àga tí wọ́n lò láti bí mm. ọdún kẹrin karùn-ún wọ́n fẹ́ pààrọ̀ ẹ̀ wọ́n fẹ́ change ẹ jẹ́ kí àwọn tó ń gbọ́ wa fúngbà àkọ́kọ́ mọ̀ ti lè ṣe twac tó dúró fún. yes tá a bá sọ̀rọ̀ nípa àwọn àga tó jẹ́ tí à ń lò nínú ilé bí àwọn tó jẹ́ imported àmì àga dining set center table àwọn stool tv stand tó jẹ́ imported mò ń sọ̀rọ̀ pa yìí office table office chairs kódà bed àti orthopedic mattress ní tó wà ní oríṣiríṣi sizes òun lè lè rírà ní iléeṣẹ́ wa àtàwọn nǹkan tí a fi ń decorate ilé bíi flower valve tó jẹ́ imported gbogbo àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lè máa rí ní iléeṣẹ́ towac imported furniture. ẹ ṣe ṣé garanti àbí warranty wà lórí àwọn ẹrù tá a bá rà lọ́dọ̀ yìí pé ọmọ bẹ́lẹ̀ orí chia kan ó jìn wọnú. bẹ́ẹ̀ àti sọ lórí ètò yìí náà rí ní ọ̀pọ̀ ìgbà guarantee àti warranty wà lórí àwọn nǹkan tí ẹ bá rà ní orí àwọn ọjà tí ẹ bá rà lọ́dọ̀ wa tó bá jẹ́ pé irú àwọn nǹkan tí ó jẹ́ tó wá láti iléeṣẹ́ tiwa o warranty àbí guarantee ọdún méjì méjì ni. imported nìkan lẹ̀ ń ló wà nílẹ̀ ni àbí ẹ̀kan mọ̀ọ́mọ̀ máa fẹ́ ta tìbílẹ̀. imported nìkan là ń tà ní tó wá interior ok àwọn àwọn ìṣelélọ́ṣọ̀ọ́ ń kọ́ hmm. àwọn bíi blinds àti àwọn eh, bíi gíláàsì ara ògiri. tó tí tí èèyàn mọ wura yẹn bẹ́ẹ̀ tí ó dàbí eh. kéèyàn tún bọra yẹn lọ́wọ́. fẹsẹ̀ mirror tó jẹ́ imported. Hmm. now ṣé àyè àti san díẹ̀ díẹ̀ ń kọ́ torí ìnáwó pọ̀ fún ọdún báyìí. ìtagbọ́n eh, náà ní fún àsìkò yìí. wọ́n á kà kẹ́ẹ̀kọ́ fún wa ká wá máa sanwó létà ìtagbọ́ lásìkò yìí ni pé at least seventy percent lẹ́nu rẹ̀ òfin àti kakọ san seventy lẹ. seventy percent. ẹ̀sìn já ṣe ní fifty bọ̀dá. sa ká ṣe ní fifty. ẹ̀já ṣe ní fifty. policy le ṣe ni. ok intade hamac fún àsìkò yìí. mo fẹ́ na on behalf of àwọn olólùfẹ́ wa. ẹ̀yin ìṣúwálé influence ẹ̀ fún wa ẹ̀yin tẹ́ jẹ́ bí agbẹnusọ wọn pé kákànṣe ní fifty Fifty. bọ́ọ̀tì tí chair set bá jẹ́ eh, hundred thousand kí n san fifty kí n máa san yòókù díẹ̀ díẹ̀ ẹ bá abọ́gà sọ ó ṣeé ṣe sí. nǹkan táwọn board of management wọn. ẹ bá ti délé ẹ bá abọ́gà sọ. <laughs> báwọn ṣe jẹ́ board lẹ́yìn náà jẹ́ chalk kò sì yé yín. <laughs> ó dà tí èèyàn bá fẹ́ ra àwọn àwọn èlò inú ilé yìí tó jẹ́ pé àga. Yes Eh, wardrobe dining àti nǹkan kan níbo ni mm. ká wà yín sí. Tohac interior home of imported furniture a wà ní àgbékẹ́ kọ́ládàísí plaza tó wà ní opposite yidi gate ní gate nílùú ìbàdàn níbẹ̀ ni a wà ní àsìkò ọdún ilé tí à ń ṣe yẹn end of the year promo tá à ń ṣe lọ́wọ́ gbogbo nǹkan tẹ́ bá rà pátápátá la máa fún yín lẹ́bùn o bóyá bó bá ṣe mọ́ bẹ́ẹ̀ bá ṣe pọ̀ sí ní ẹ̀bùn tá a máa fún yín lẹ́bùn yẹn náà ṣe máa lówó sí bẹ́ẹ̀ ni a ní àwọn imported throw pillows tá à ń fáwọn èèyàn tó bá rajà a ní bag of rice a ní fifteen litres of oil ìyẹn òróró mhm. a ní dressing mirror tó jẹ́ mhm. imported fáwọn tó bá rajà tó pọ̀. ó dà tí máa jẹ́ pé mo ní àwọn èyí tí mo ti ń lò nílé tẹ́lẹ̀ ṣùgbọ́n mo rí pé ìgbà ti lọ mm. lórí ẹ̀ tí mo fẹ́ ẹ wá bá ń kó kẹ́kọ̀ọ́ mi fún mi ń àwọn òṣìṣẹ́ ní towak network. ẹ lè kó fún kan ẹ lè kó fún àwọn mm. beneficiaries. àwọn bíi. ẹ proud. sa àwọn bíi ẹ̀ ń sọ̀kò. bí iye òbí. ẹ̀ ń sọ̀kò mi ì gba kiri àlòkù mo jà lòkù lójú ẹ̀ ni. ó ti sọ fún mi pé òun fẹ́ kága ilé ọ̀dọ̀ òun wá kẹ́ epo tuntun fóun. a sọ rẹ lẹ́yìn sìn. irọ́ ni yà á sọ nísìn òun gan ló sọ pé kí n béèrè <laughs> mo wá nílé béèrè lọ́wọ́ ẹ̀. a sọ lẹ́yìn sìn. bóun fẹ́ pààrọ̀ àga òun. ṣé tọ̀gá àbí ó lóun fẹ́ pa ẹ. àti ẹ̀ lè kó fọ́gà lọ́fẹ̀ẹ́. ìwọ náà lè fún lọ́fẹ̀ẹ́. mi náà lè fún lọ́fẹ̀ẹ́ ló gbórí èmi náà sókè. àmì tẹ̀sójú dúdú bí náà mú rẹ̀. Ah, ah. ẹ sọ déètì kan déètì déètì ibo déètì ọjọ́. ẹ sọ déètì ẹ sọ nọ́mbà yín ẹ sà déètì yín. àwọn nọ́mbà tẹ̀lé máa pò á sí lọ́wọ́lọ́wọ́ rèé àwọn òṣìṣẹ́ wa ti ṣe tán láti máa gbé àwọn ìpè yín ẹ lè pa sórí àwọn nọ́mbà yìí o oh eight o oh two three two three seven seven three one o oh eight o two three two three seven seven three one tàbí o oh eight o oh three four seven three zero five zero six o oh eight o three four seven three zero five zero six àwọn nọ́mbà tẹlẹ kù wá sí. ẹ bá wa dúpẹ́ lọ́wọ́ àwọn ọ̀gá pé àwa ń gbádùn àga wọn ẹ ṣe gan ni sa. ó ti yé mi ó ti yé ẹ. ẹ sọ pé à ń o. ó dà pé yóò bí ń bọ̀ o. a ń retí yóò bí ti wá pẹ̀lú ọwọ́ tó lágbára. tó wá tó a ti rẹ́dì fún gan. èmi gan a tún padà wá. a ń retí yín ọ̀gá. ẹ retí yín. àti lọ́wọ́ wa lẹ́ni sa. lẹ́ni mi rọwọ yín láti jọ tọ́sí tó o mi ti check ok ẹ tún kó exercise books wálé ni bẹ́ẹ̀ni one thousand wow ẹ kó exercise book wá fáwọn ọmọ bẹ́ẹ̀ni lórúkọ iléeṣẹ́ toac. Oh. ẹ bá ń pàtẹ́wọ́ fún ẹ bá ń pàtẹ́wọ́ fún. ọ̀nà ní dímọ̀ yín o ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ wọn pé wọ́n ṣe o àwọn ọmọ tiwọn náà á rí aláàánú aṣọ́rí rẹ wow that's a good one ẹ ṣe. let's talk about it let's talk about it with, with Yinka Ayefele and EOB màmá ìyá bọ̀ ni o. ẹ kú ojúmọ́ o. ìyàwó rámọ̀ rẹ̀ rẹ̀ ló wáá fẹjọ́ rẹ̀ sùn mí kó o wá lọ forúkọ sílẹ̀ ilé ìwòsàn fún ìtọ́jú aláboyún ohun tó yẹ ni pé kó o forúkọ sílẹ̀ ilé ìwòsàn fún àwọn ìtọ́jú tó yẹ. ẹ wo ojú mi kọ́kọ́ kó lára mi le èmi ò lọ sí ilé ìwòsàn mi ò lè jẹ́ kẹ́nikẹ́ni kó kòkòrò àrùn kòrónà ràn mí o. gbogbo àwọn òṣìṣẹ́ elétò ìlera ni wọ́n ti fún ní ìdánilẹ́kọ̀ọ́ lórí bó ṣe lè dáàbòbo ara wọn àti àwọn tó bá wá ń gba ìtọ́jú nílé ìwòsàn kó má bàa kó kòkòrò kòrónà wàá gbọ́ kì í ṣe gbogbo àìlera táláboyún bá ní ló máa hàn lójú rẹ o eré kọ́lá ló ṣe nípàdé aláboyún ibẹ̀ la ti ń kọ́ pọ́n tó wúlò fún wa lásìkò ìlóyún tí dókítà tún ṣe àyẹ̀wò ìyá àsọmọnú rẹ̀ tó bá wá ń lọ lo ìbomú rẹ̀ déédéé tó o sì ń tẹ̀lé àwọn ìlànà tó yẹ mí. o ò lè kó kòkòrò kankan ibẹ̀ gan-an ni mò ń lọ báyìí. ẹ wá jẹ́ ń lọ mú gèlè mi. tèmi náà lọ forúkọ sílẹ̀ ńgbà náà. ètò ìlera tó péye wà láwọn ilé ìwòsàn láti dáàbò bo ara rẹ tẹ̀lé gbogbo ìlànà táwọn elétò ìlera là sílẹ̀. ìkéde wa láti iléeṣẹ́ ìjọba fétò ìlera nípìnlẹ̀ yìí pẹ̀ látìlẹ́yìn àjọ elétò ìlera apin àti ibùdó tó ń gbógun ti àjàkálẹ̀ àrùn nílẹ̀ Amẹ́ríkà Africa. Baby mama Mahoma tó Jonathan ṣé o travel out ni. kí lórí tó fi sọ bẹ́ẹ̀. o oh, look local mọ́. iṣẹ́ ọwọ́ diamond standard beauty and spa nìyẹn. ǹjẹ́ kí n gbọ́ṣẹ́ wọn wò mo débẹ̀ takú síbẹ̀ ni. ayé mi my life ó yá júwe fún mi. bó ṣe jẹ́ nìyẹn o. diamond standard beauty and spa egungun bí èyí sọ̀wọ́n lágbárí. báwo ló ṣe fẹ́ sí gan. ladies hair styling lóríṣiríṣi pedicure manicure body exfoliation facial waxing makeup tó débẹ̀débẹ̀ massage men's hair styling wàyí o christmas and new year promo wà lọ lọ́wọ́lọ́wọ́ fún ọkùnrin tó massage ni wọ́n bá ẹ gẹrun tó bá wù ẹ́ lọ́fẹ̀ẹ́ obìnrin tó bá ṣerun lásìkò ọdún yìí wọ́n á fix èékánná ẹ̀ fún ẹ wọ́n á tún bá ẹ kùn ún lọ́dà nírú èyí tó fẹ́ ẹ̀bùn tún bẹ lóríṣiríṣi diamond standard beauty and spa wà ní grand floor ní alabama house dùgbẹ́ ẹlẹ́yẹrẹ road ní dojúkọ new frsc benjamin ibadan telephone zero seven zero forty four ninety three twelve forty one diamond standard beauty and spa àwọn tó mọ iye wà ni wọ́n ń nabẹ́. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. ẹ káàbọ̀ padà ah. ibi aroko tì sí là á fàbọ̀ sí. ẹja fàbọ̀ síbẹ̀ nípa máa ń kíá ẹja lọ torí àsìkò wa ti lọ. wọ́n ní ṣé ìgbàgbé ibi tí mo sọ délẹ̀ kan. Mm-hmm kó tó di pé a bá arákùnrin wa sọ̀rọ̀ ẹ̀gbọ́n ìyàwó wọn ó gbowó ó dẹ̀ rìn nínú ayé ó yànda ó yànda bóyá ó ti rí nǹkan kan lára wọn ni o wọn ni tó bá lọ nígbà míì tó bá ń bọ̀ á fa nǹkan lọ́wọ́ wá fa wọn àwa máa sọ fáwọn pé báyìí kọ́ ni ó ṣe máa rí lọ wọn ní lọ́jọ́ kan lẹ́yìn ìgbà táwọn bímọ àwọn fẹ́ ọmọ yẹn bí ọkùnrin wọ́n ní ẹ̀gbọ́n àwọn wá wá sílé nígbà tó wá sílé àwọn ń sùn díẹ̀ àwọn ní káwọn nájú ṣe mọ̀ ẹni tí ò rí bi lọ ìyàwó wọn ti wá fẹ́ sin ẹ̀gbọ́n rẹ̀ jáde làwọn tají pé à aná mi àwọn wá dọ̀bálẹ̀ àwọn kí wọn àwọn kúkú wá jọ sìn wọ́n jáde wọ́n ní àwọn ò mọ nǹkan tó wọnú ẹ̀gbọ́n ìyàwó àwọn ó wá ní kí ìyàwó àwọn máa lọ nú ilé ó wá sọ fún àwọn pé bá mi ní ilé lọ́túnla wá sílé mi àfẹ́jọ rìnrìn àjò kan wọ́n láwọn dẹ̀ lọ bá <clears throat> lọ́túnla yẹn wọ́n lọ́jọ́ kẹta táwọn sì débẹ̀ kíákíá táwọn ti débẹ̀ wọ́n ní ó má wọn jáde àmọ́ orí afẹ́fẹ́ la wà wọ́n lẹ́yìn tó má wọn lọ bá ló fà wọ́n ní síìlì kan síìlì sílì ó kàn ra fáwọn pé kíní kékeré yìí kékeré pẹlẹbẹ báyìí táwọn bá ti délé káwọn fi sábẹ́ ibùsùn káwọn fi sábẹ́ pílò. àmọ́ àwọn ò gbọ́dọ̀ bóbìnrin sùn obìnrin ò gbọ́dọ̀ sí lẹ́gbẹ̀ẹ́ àwọn. wọn ò gbọ́dọ̀ sùn pẹ̀lú obìnrin. pé n táwọn bá rí ibẹ̀ ni ìbẹ̀rẹ̀ wàhálà wọn ibẹ̀ sì ni solution wàhálà wọn wà. ibẹ̀ ni ìbàjẹ́ ìparí wàhálà wọn ṣùgbọ́n ibẹ̀ ni ìbẹ̀rẹ̀ wàhálà wọn ìmíì. Hmm ibẹ̀ ni ìbàjẹ́ òpin wàhálà ìrìn àjò ayé wọn hmm. ṣùgbọ́n ìbẹ̀rẹ̀ <coughs> ìyẹn ló tún wá tún hmm. bẹ̀rẹ̀ wàhálà ogun míì hmm. oh. tí ò fẹ́ẹ̀ yé èèyàn ibi téèyàn ń dọ̀rùn lásì. wọ́n nígbà táwọn délé ìrúmọ̀ ní palọ̀ ní àwọn ti gbà ẹ mọ̀ wọ́n ti dọ́lọ́mọ wọ́n láwọn wá sọ fún ìyàwó àwọn pé ẹ̀gbọ́n ẹ ní kí n ṣe nǹkan kan ah, ìyàwó àwọn sọ pé ok ṣé káwọn ṣé kóun àtàwọn mọ́ lọ sùn kọ́wọn àtọ́ mọ́ lọ sun living room kóun sùn wọ́n ní àwọn sọ pé irọ́ kó wà ní yàrá ẹ̀ káwọn lọ sun living room wọ́n láwọn sun living room hmm. làwọn bá bára wọn nú ìran ńlá ìran tó lágbára. ìgbà tó ń sọ fún mi mo ní ṣé kìí ṣe pé àlágọ̀ hmm. ni ti tó bá jẹ́ pé ṣẹ́gun wa ń sọ fún mi eob ni tó bá jẹ́ hmm. pé wọ́n là lálá ìṣe pé wọ́n fún wọn ní síl wọn ní kàsí. ipe kan fi sí abẹ́ ìrọ̀rí pé n tí wọ́n bá rí ibẹ̀ ni wọ́n á ti mọrú ogun tó ń ja ayé wọn àti hmm. ọ̀nà àbáyọ hmm. hmm. nífi tó fi nira nìyẹn. wọ́n láwọn ríra àwọn tí àwọn pọ̀ wọ́n ní gbogbo àwọn làwọn ń wọ aṣọ. wàá dàbí aṣọ ẹlẹ́wọ̀n. Ah, eh. aṣọ. kálukú wa ní nọ́mbà láyà. sẹ́mu ó dàbí jẹ́sí wọ́n láwọn wá yan bí ológun àwọn yan bí ológun wọ́n ní. Ni iye ọdún tó kù fún ní kálukú ni wọ́n kọ sẹ́yìn aṣọ rẹ̀ lọ. ẹlòmíì ọdún mẹ́jọ ọdún mẹ́ta ẹlòmíì ọ̀sẹ̀ kan ẹlòmíì oṣù méjì. wọ́n ṣàkọ sí ẹ̀yìn kálukú ṣùgbọ́n òun wà á rí kò rí títí ẹ̀ kò rí nǹkan kọ sẹ́yìn títí ẹ̀. ó ní àwọn tí ń yan lọ àwọn tí ń yan lọ wọ́n ń lùlù àwọn yan lọ. wọ́n á pè é kan pé òun rí nọ́mbà tí ọjọ́ tó kù tí. títí ẹ yìí títí ẹ àwọn dákun bá ń wo títí òun wọ́n lẹ́nìyẹn bá sọ pé ah yóò bẹ́tà kẹ́ wábì kan bọ́ ẹ bọ́ kẹ́ wò fúnra yín kẹ́ wò fúnra yín o lójú ìran yẹn náà ni o. wọ́n ní àwọn wá yan yan yan wọ́n ní àwọn wá lọ kọ̀rọ̀ àwọn sáré bọ̀. bíbọ́ tó yóò bọ̀. káwọn wò ó. wá rí tán kọ everlasting. ìyẹn ni pé ayérayé. Ah. wọ́n ní àwọn tún wọ̀ padà àwọn wá lọ bá ẹnìkan tó jẹ́ bí àwọn wọ́dà. bí ọ̀gá àwọn tán wà ń bẹ̀. ẹ eh, torí pé tẹ́wọ́n ayérayé sí ẹ̀yìn aṣọ. pé kí ni aṣọ táwọn ló bá ní gbére ni. <laughs> gbére ni yẹn. pé inú ìgbèkùn táwọn wà yẹn gbére ni. gbére ni. ó ní sọ ráwọn tí wọ́n kó oṣù mẹ́jọ sí òun ìgbèkùn wọn kó oṣù mẹ́jọ tí wọ́n á fi bọ́. mo á ní èèyàn tó mélòó oníṣòwò ah! lè kà wọ́n tán ṣá. èèyàn pọ̀ ń ó ní bí ìgbà téèyàn kan já kan kóyàn kúrò ní ọgbà ẹ̀wọ̀n tí oníkálukú wá yan tí wọ́n yan bí ọmọ ológun tí wọ́n bí ìgbà tó ń ṣe pàréèdì láàárọ̀ ó ní bẹ́ẹ̀ làwọn ṣe ṣe pàréèdì yẹn ó ní ó ní kò sí pé wọ́n ń lé ọ pé wá wọlé ó ní wọ́ọ́rọ́wọ́ náà ni èèyàn tún wọlé sí inú inú kéèjì tí wọ́n kọ́ àwọn sí hmm. ó ní òun wá bá ẹnìyẹn sọ̀rọ̀ pé kó jọ kí ni ó ṣe jẹ́ pé gbére ni títòun everlasting ó ló wá sọ pé kóun mọ́ bínú o pé kì í ṣe ìsìn ni kíní ti bẹ̀rẹ̀ o pé àwọn tó ti lọ ṣáájú nínú ìdílé àwọn ni wọ́n ti ń jẹ́ bọ̀ pé wọ́n bọ̀ fún ìyá àwọn pé ó rí i pé ìyá rẹ̀ náà kò là rárá bó ṣe ń ṣiṣẹ́ tó pé òun náà ni ó bọ́ sórí ìwọ yìí so ìwọ náà ó tún bọ tó bá wá fẹ́ kí solution ó dé ìwọ náà ó tún bọ fọmọ pé ọmọ tó ṣẹ̀ṣẹ̀ bí wọn. ṣùgbọ́n bá fẹ́ bọ fọmọ o solution ni wípé méjì ni àkọ́kọ́ ìyá tó bí tó bọ́ sí i lọ́rùn hmm. kó gbẹ̀mí rẹ̀ kó gbẹ̀mí ìyá ẹ̀ tó bá wò ó tàbí póun ò lè gbẹ̀mí ìyá òun ò lè gbẹ̀mí ìyá òun kóun gangan fúnra rẹ̀ kó fi ẹ̀mí ara ẹ̀ lẹ̀ kó gbẹ̀mí ara ẹ̀ ni òfin ní bọ́ sórí ìran míì bọ́ sórí ọmọ ṣùgbọ́n tó bá lè pakítí mọ́lẹ̀ tó yanjú ìyá ẹ̀ òun ṣeé ṣe kó là kó lu nínú ayé kí ègún yẹn sì parí sí orí ẹ̀ ṣùgbọ́n tó bá filẹ̀ ti jẹ́ kó ní òun òun fẹ́ràn ìyá òun òun lè pàyà òun kó wá bó òun ṣiṣẹ́. bóyá yóò yanjú ara ẹ̀ tí ó fi ẹ̀mí ara ẹ̀ lẹ́bi Jésù Kristi. bí láyínká ṣe pè mí nù pé bóò ni ó ṣe ṣe náà. bó ló ti fẹ́ yanjú ẹ̀ ṣe pọ́npọ́n ni ó mú ni. àbíkùmọ̀. àbíkùmọ̀ àbí àbádà ni ó mú àbí yóò gbé pílò yóò yan ìyá ẹ lọ́rùn. torí kò yé mi. ok ok tí wọn tó bá jẹ́ pé òun gan fúnra ẹ sọ pé òun fẹ́ fẹ̀mí ara òun lè. ṣé yóò sọ fún ìyá ẹ ṣé ìyá ẹ á gbà pé òun òun lójú ayé òun kó kú ìyá ìṣe ìyá ò ní sọ pé kó kúkú jẹ́ kó òun kégun torí òun parẹ́ parun. àwọn kan náà tún wá wò pé ṣé ah, láyé kẹ́hìn bá gbọ́jọ́ kú ẹ̀ ó sáré o. yóò sáré. ah wòlíì kan ní jẹ́ bẹ́ẹ̀. is either nígbà gbọ́jọ́ kú ẹ̀. is aida, kó fẹ̀mí ara ẹ̀ lélẹ̀ ọ̀ kó ṣe ti màmá ẹ̀. Hmm. àbí kó má ṣe kankan nu méjèèjì kó jẹ́ kó ré sórí ọmọ hmm. sórí ìran tó tún bọ̀ ìgbà wo la wá mọ̀ ìgbà wo la wá mọ̀ tí ìran tó tún wá ń bọ̀ yẹn nínú mọ̀lẹ́bí yẹn tí ó wà tún rí irú opportunity oore ọ̀fẹ́ tí bọ̀dá yìí nínú ìsìn láti jẹ́ kó rí. olóhùn wa bẹ̀rẹ̀ mi sọ̀wọ́n ọkọ nǹkan kan wáyé ni ah, eh, ó lẹ́nìyẹn lọ ọkọ ògo wọn kéèjì ẹ̀ ni èmi ń sọ pé torí májẹ̀mú tó ti wà kókó ògo ògo ń bẹ ń bẹ hmm. àmọ́ ò lè fọwọ́ kàn hmm. Hmm, pé ògo rẹ o ó wà ń bẹ o kò sẹ́ni tó lò ó àmọ́ ò lè fọwọ́ kàn torí májẹ̀mú kan sọ̀rọ̀ lórí yín hmm. so tó bá fẹ́ kó ah, mo ṣe àbíbi tó tún lọ ló tún. àlẹ́ mi ń sọ pé <laughs> rántí tí mo sọ lánàá eh. ṣé kì í ṣàlà lásán. Ah, èèyàn ń ṣàlà lásán mọ́ òun. bóyá torí àfọkànsí pé n tí wọ́n fún un kó fi sábẹ́ pílò ńlá ah. wa fi ń rò pàlà ni ṣé kì í ṣàlà lásán. ń ṣàlà o. kì ṣàlà. ó dáa láti tó ti ń sùn láti tó ti ń sùn kò ṣe lárú ẹ̀. ok lẹ́yìn ìgbà tó ti rìtọ́ọ̀nù síìlì fún wọn kò ṣe lárú ẹ̀ mọ́ hmm. kò lárú ẹ̀ mọ́ torí hmm. wọ́n ní kó mú síìlì yẹn padà wá ó sì lọ mú fún wọn kò lárú ẹ̀ mọ́ wọ́n sì ní kí lórí ó sì ṣàlàyé gbogbo ohun tóun rí. wọ́n sì ní kó lọ kó lọ kó lọ sọkọ ọkùnrin kó lọ rò ó. ṣé yóò yín ìyá ẹ lọ́rùn ni. n láwọn wájú kan àwọn àwò pé sáwọn ó pamọ́ mi àwọn ni ok sáwọn lè para àwọn. àbí káwọn kúkú filẹ̀ káwọn bá bá ikú sókó tún ré sórí àwọn ọmọ. Ah, ní ọmọ kan ṣoṣo làwọn tí ì bí wọn ti tí ì dàgbà náà o ìkórìtà mẹ́ta rèé o ò dàgbà náà o ìkórìtà mẹ́ta rèé forty two àbí forty three kan forty three àbí nǹkan. zero eight zero three two three two one zero five nine zero eight zero seven seven seven seven one zero five nine tàbí zero eight zero nine two two two one zero five nine. Hmm. hello ẹ kúrọ̀lẹ́ o ẹlẹ́ ń pọ̀ lọ́jà. orúkọ yín bọ̀lẹ̀ ti ń pè é yí rédíò yín lẹ̀ àbíkẹ́ kò mẹ́. orúkọ mi lọ́mọ wọn láti mú lọ́yà. ọlọ́run ní fi wá sínú ìkẹkùn ayé o. àmín jésù ṣẹ́rí ìdí ẹ̀ tó sọ lẹ́nu yìí ó lágbára hmm. ṣẹ́rí bọ̀dá yẹn wọ́n ti wà ní wọ́n ní tó bá kọ wájú sí ẹ̀kọ́ ta tó bá pè é sí ẹ̀kọ́ ta tó bá kù wọn nìkan kò dé rárá. ó ti kọ òun nìkan ó ti dérò yẹn pa títí kó tó di pé ó pe eob o ó ti rò pin yányán Eh, mo fún yìí mo ní ṣé ó lọ sórí òkè ah. Ah. ó ló ti kọjá ọ̀rọ̀ orí òkè ṣé ó ń gbàdúrà ah, ó ti kọjá ọ̀rọ̀ àwẹ̀ àti àdúrà. nítorí lè rí kí àná rẹ̀ rí kàná rẹ̀ mi nígbà kó mi rí Ọlọ́run mọ̀ tóbi o. so níbo ni kó tún ti tún ọ̀rọ̀ ara ẹ̀ pa báyìí. <laughs> kókó nǹkan tó fẹ́ ṣe náà ni pé ó wà ó wà àdúrà gíga ọ̀nà àbáyọ yẹn Ọlọ́run náà tún fi hàn. òkè kọ́ bẹ́ẹ̀ni sẹri ntọ́ni kò ṣe yẹn kò easy o ah. Ah. kí o kéèyàn sọ pé o fẹ́ pa ìyá o. àbí kó pa ara ẹ àbí kó kúkú fílẹ̀ kó má pa ara kó má pa ìyá ẹ kó fi ègún yẹn ah. lẹ̀ kó tún ré sórí ọmọ. bóyá ọmọ rẹ̀ solution. kó má fi ilẹ̀ o kó má fi ilẹ̀ ṣùgbọ́n kó gbé ìgbésẹ̀ àkín. ìgbésẹ̀ wo ló fẹ́ gbé. kó gbé ìgbésẹ̀ àkín. Eh, kí n la kí orí afẹ́fẹ́ la wà. Aki ewo ṣáke fàṣásí. Tí o bá fẹ́ kọ́ ọmọ yẹn náà máa jìyà. Hmm kó gbégbèsè àkín. bí kó lọ tún jìyà. ok ẹ̀kan lọmọkùnrin kú. àti gbọ́ àti gbọ́ ó ti yé wa gbogbo gbogbo bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ṣe rándọ́gbọ́n ah, pẹ́ sọ̀rọ̀ bẹ́ẹ̀ eh, ń darúkọ akin fàṣásí eh, eh, ah, ó ti yé wa yóò padà gbégbèsè pàjùwàn tó bá yá yóò fà kínlẹ̀. hello. hello. ẹ kúrò lẹ́wọ̀n. eob yẹn kúrò lẹ́wọ̀n. orúkọ yín bọ̀lẹ́ ti ń pè é àáfà adésínà abdullahi láti olódó. Mm. àáfà anakunmulai. ẹ ẹ jẹ́ kí arákùnrin yẹn kó sọ tó ń ṣẹlẹ̀ fún màmá ẹ̀. kó pè yẹ ẹ jókòó. kó pè yẹ ẹ jókòó. tó bá wá pè yẹ ẹ jókòó ńkọ́. yóò sọ tó ń rí. kó sọ tán pé solution ṣùgbọ́n òun ò lè ṣe kó jẹ́ kó wàá sọ fún yà. ṣùgbọ́n ìdí àwọn bá wá rí tó lè ṣe sí o. Eh. tí yàrá wa rí solúsọ̀ tí bóyá wọn para àwọn kò fi wọn tí yàrá rẹ sọ. ok kí yàrá sọ pé kó lọ rògbò eku wá àbí. ẹjọ́ eh, kó fi gbọ́n tí yàrá sọ. ẹ tó bá wá gbọ́n tí yàrá sọ ńkọ́ kí ló láì kí ìyá sọ. tíyà náà bá wa fara balẹ̀ àjẹpẹ́ kọ́ mọ̀sí kankan ló méjèèjì. <laughs> ẹ ṣeun ẹ ṣeun mo láì kí ah. bí ẹ parí ẹ sí wọ́n dúró ságbèdè méjì ẹni ẹlẹ́ni. <laughs> hello ẹ kúrò lẹ sà. ojú òpó yín yẹn ò tún gbára o. Ah, ẹ mọ̀ bínú ẹ tún wá pè. hello. hello. hello ẹ kúrò lẹ o. ẹ kúrò lẹ o. yes sir ṣé orí let's talk about it. ibẹ̀ náà lè balẹ̀ sí bàgẹ́. orúkọ yín bọ̀lẹ̀ tí ń pè wá. Mm, báyà ká tuntun ayọ̀ mi láti àpètẹ. a ah, gbórúkọ yín dáadáa o barakat motunrayo. àti barakat ó yá ẹ bá wa kó ńlẹ̀ ọjọ́ ti lọ ìrópọ̀ lójú òpó. àmọ̀ràn tèmi máa sọ fún ẹnìyẹn ni wípé kí wọ́n lọ pe ìyá wọn jókòó kí wọ́n ṣàlàyé pé báyìí báyìí báyìí báyìí ni. tá bá ti wá ṣàlàyé tán. ìyá wọn náà tí wọ́n bá ti ṣàlàyé tán ìyá ló máa decide nǹkan tí wọ́n máa ṣe torí òbí máa ń gbọ́n ju ọmọ lọ so kí tí a tẹ̀ ní pé ìyá náà ò tiẹ̀ kò sí ìyá tó lè gbàrú ẹ̀ láyé pé kọ́mọ ó kú ṣáájú òun ìyá ò filẹ̀ sọ pé tó bá jẹ́ pé òun náà ni báwo ni ọmọ yìí ṣe wáá fẹ́ ṣe o ṣé kó ń gbọ́npọ́ ní ó lò ní àbádá àbí yóò lè káwọn jọ lọ sọ́nà oko àbí ká tẹ̀ ní pé ìyá tẹ̀ gbà pé òkè o màmá òun fẹ̀mí ara òun lẹ̀ láti pègún ìdílé láti pègún ìdílé ẹ̀gún ìrandíran láti parẹ́. bóun lọ mọ ẹ. kó jẹ́ pé òun ló ti gbọ́dọ̀ pa ìyá rẹ̀. òun ló gbọ́dọ̀ ṣe é. wọ́n ní òun tó ríran yẹn ọwọ́ ẹ̀ ní solution wa. ọwọ́ ẹ̀ ní solution wa òun ló gbọ́dọ̀ ṣe é wọ́n gbọ́dọ̀ bá pa wá jẹ́ pé àbáyàn ṣe ni. bí ìbá háyà èèyàn. háyà èèyàn. yọkàn pé pọ́tébù. ibi tó le sí mo sọ̀rọ̀ lọ. bóyá bóyá bóyá ṣé wọ́n lè aya èèyàn láti fi pa. wọn lè àbí portable ìbáṣe yẹn easily. kíákíá àbí mọ́là. èmi ò wá mọ̀ ṣùgbọ́n èyí yòówù. kí la ti máa ṣayé yìí sí o mi ayé tótó ayé tótó ayé má lè. ọ̀rọ̀ olúwa ẹ̀dẹ́ ẹ̀dẹ́ ẹ̀dẹ́ ẹ̀dẹ́ hmm. ẹ̀dẹ́ hello ẹ kúrò lẹ́sà. ẹ kúrò lẹ́ o. yes sir orúkọ mi ni òní máyọ̀wá hmm. láti àyíkalẹ̀ nìbàdàn. all right sir. ẹ rí nǹkan tí mi fẹ́ sọ ni pé tá a bá sọ pé kò sí solution fún ìṣòro kan nígbà eh. táwọn fún èṣù lágbára táwọn fún èṣù lé. ok ẹ yà jẹ́ ká mọ̀ solution báyìí. solution tó ni pé tó bá débi ọ̀dọ̀ àwọn ìránṣẹ́ ọlọ́run gidi àdúrà rẹ̀ àgbà tó bá jẹ́ wípé ó gbà kó lọ pàyà tàbí kó parẹ́ nípò kíní tẹ́ńdẹ́sì tó dé mọ́lẹ̀ tó di ẹbí ẹ̀ mọ́lẹ̀ pé ó ti wò pé ogun yẹn máa ṣẹ́ni wọ́n á tún padà sórí ìran ẹ̀ á tún máa jẹ ìyá ẹ lọ ní ọ̀ǹtì hmm. tó bá gbàdúrà àdúrà máa ṣẹ́gun ẹ̀ pé èèyàn tó gbàdúrà àwọn ìran ẹ máa sọ̀rọ̀ yín lọ. nísù ìṣẹ́gun àwọn ìran tó ti wá ṣáájú ẹ̀ mú oyè orí òkè tán ti gbà tán ti hmm. lọ tán ti ah. gbàdúrà òun gan tó wà nínú ogun ọlọ́run ní járí wàhálà ṣé ẹ rò pé ó hmm. dúró lásán ọlọ́run ní já jìyà ẹni tí ó ń jìyà lọ́wọ́lọ́wọ́ tó mọ nǹkan tóun ṣe ẹni tó jẹ́ pé tá bá fẹ́ hẹ́ẹ̀pù ẹ̀ lọ́la tó bá máa débẹ̀ yẹn lọ́la wọn á sọ pé àwọn ò sọ bẹ́ẹ̀ ẹni tó gbà síbi iṣẹ́ tó ti gbowó oṣù méjì tá a sọ pé ńgbà wo ló jọ ìbí iṣẹ́. láyìnká ah, ah. ọlọ́run ṣàánú wa ni ọ̀pọ̀lọpọ̀ wa tá a máa ń complain gan ọ̀pọ̀lọpọ̀ wa sì ní ìrètí pé a rí nǹkan gbà bóyá ọ̀la àwọn kan wà tán jí tí ò sí ìrètí nǹkan kan. tí ò sí jíjẹ tí ò sí mímu. tí ò sí ìrètí pé tọrọ máa bá kọ́bọ̀ lọ́wọ́ wọn. kí lẹ sọ. Ah, ọlọ́run máa jẹ àmì o but <clears throat> àdúrà máa gbàtà tó bá débi tádùá sí ń gbà sá. yes sir ẹ ṣeun ẹ ṣeun a sọ fún ọkàn gbàdúrà. hello. ẹ kúrò lẹ́ o. Hmm. ẹ kúrò lẹ́ sà. yes. orúkọ mi ni sọmọláyọ̀ mọ́pẹ́ láti mọ́nà tán hmm. à ń gbọ́ yín. ẹ sà nǹkan tí nǹkan tí mo rí sọ síbẹ̀ ni pé jẹ́rí ìran ẹja bìlífù pé kì í ṣe gbogbo ìran ló sọ̀dọ̀ ọlọ́run wá sẹ́rí hmm. àwọn ẹ̀mí èṣù wọn á máa fi ìran hàn èèyàn sẹ́rí tó bá pa ìyá ẹ̀ ìbànújẹ́ hmm. ayérayé ni ẹ̀gún ẹ̀gún kan tún nìyẹn ẹ̀gún mi tún nìyẹn kò sí gbogbo ìgbà tó bá rántí pé òun pa ìyá òun tí ìbànújẹ́ yìí ò ní máa wà nínú ọkàn láéláé. kátẹ̀ ni pé ó pè ìyá ìjókòó ó sọ fún ìyá ẹ̀ pé òun tán sọ rèé o tí ìyá ẹ̀ náà bá tún sọ pé ok òun fẹ́ pa ègún ìdílé bó o ló hmm. ṣe fẹ́ pa ìyá ẹ̀ ǹjọ́ ṣeé ṣe ṣó possible láti pàyà èèyàn. Hmm. àyà ẹ̀sà ṣùgbọ́n mo gbàgbọ́ pé pẹ̀lú pẹ̀lú ọlọ́run gbogbo ni ṣíṣe nígbà tó bá já ọlọ́run àwòrán àbájọ kò sóògùn kan tó kò sóògùn kan tó le tọ́lọ́wọ́ lè jẹ́ ọlọ́run máa ṣe oògùn kó má pàyà ẹ̀ kó sì má para ẹ̀ ọlọ́run máa ṣe oògùn náà eré òkùnkùn ní kí iṣẹ́ àdó ọlọ́run. kó túnbọ̀ forí tì í afẹ́rẹ́ délẹ̀ náà. ẹ̀yin èrò níbo lẹ́ ń lọ tẹ̀yìn tọ́ palọ́wọ́ yín. mọ́kànlá onípẹ́ ẹ̀jẹ̀ lórí òkè ń pẹ̀tẹ́lẹ̀ alọ́sàáfin ọba rere alọ́sàáfin ọba rere nílẹ̀ sí tó dára alọ́sàáfin ọba rere alọ́sì ilẹ̀ tó dára. ẹ̀ tó lé mi mọ̀ nǹkan oníkọ̀ọ́kú lóhùn ṣèbó ọlọrin ta ló bẹ̀rẹ̀ rí sí. o lé orin ni and as a musician as, as, I need to support you. ah ẹ pẹ̀lẹ́ o supporting <laughs> striker mi ò láìkì tó ṣe Arsenal lálẹ́ àná ìyá jẹ́ lọ́sùn. they call now. caption tó tún wá fún ọ dá ṣé ìyẹn lọ̀rọ̀ tá à ń sọ lórí ah, rédíò. ẹnjẹ kọmọkọmọ ìyá ló sùn lálẹ́ gọ́ngọ́ sọ. get out of here get out of here. ẹ wo mi mọ́kọ́ lùgbé. hello hello jàre. <laughs> òun gan ọmọ bọ́tìlì tí ó tẹ. ṣé wàá gbé kọ́ ọ̀ka sign out. nǹkan èmi ní ọ̀rọ̀ lè mọ. ìwọ kọ́ àtẹ́tà mi. hello. hello. hello ẹ kú ọ̀la o. yes sir orúkọ yín bẹ̀rẹ̀ tí ń pè wá. ó kọ́ tèmi ní bí ọdún láti gbọ́ra o. abc ti. yes sir. ṣé ẹ ti gbẹ̀bù yín ah mo ti gbà àti má ti fẹ́ gbọ́ program yìí mi ò kì í jẹun gbà yẹn ẹ má lọ fa pátápá yẹn lórí. ọ̀ya bí ọdún ọ̀ya. Ah, ẹ jẹ́ rí pọ́ìntì kan tẹ́mi fẹ́ sọ ni pé kó kọ́kọ́ ìrètí ẹ̀ kó máa ń jẹ kó gbọ́dọ̀ payẹ́. kó kọ́kọ́ mọ́kàn kúrò ń bẹ̀. kó má payẹ́ o. kó kọ̀ntínú láti máa jìyà yẹn lọ. Ah, ah, ó bẹ́ ta tẹ́lí tó bá tẹ́lí pìrẹ́kọ́sáìtì yẹn ó le ju nǹkan tí wọ́n ní kò ṣe yẹn lọ hmm, tó bá padà hmm. jìyà yẹn tó padà kú ẹni tó bá kú tó bá tẹ̀ máa gbọ́ tó bá ń jìyà yìí tó bá kú sínú ìyà yìí ó ti ré sórí àwọn ọmọ tó bí o hmm. ọmọ tó bí yẹn náà tí ọmọ tó bí yẹn ò bá nírú àǹfààní tóun ní lọ́wọ́lọ́wọ́ wípé solution ni wípé kí ègún lè parun kó pàyà tí ègún hmm. lè parun kó parẹ́ kéègùn parí síbẹ̀. ẹ mọ nǹkan tẹ́mi believe ni pé ó ní quotation kan tí mo máa ń follow in this life hmm. wọ́n ní kò sí nǹkan tó ní bẹ̀rẹ̀ tí ò lópin. definitely inú tó fi lè mú kó bẹ̀rẹ̀ nìkan ìjọ kan náà ló máa end ìgbà ìsìn náà ní bá ẹ̀ǹdì. ẹ àná nù sẹ́rí iye ẹ̀ǹdì tó fẹ́ ẹ̀ǹdì yẹn eh. òun ló fẹ́ fọwọ́ rẹ̀ fà. Ah. naturally ló yẹ kó jẹ́ kó wá. so kán ní sùúrù dìgbà tí ó ṣẹlẹ̀ naturally. tó bá máa padà pààyè hmm. at the end of the day náà kìíní yẹn náà tún lè má sọ sọ. ẹ ṣe ẹ ṣeun èèyàn ni wọ́n ní kó pààyẹ́ ẹ̀tẹ́mi ẹ̀ ń gbọ́ yìí àwọn ọ̀dọ́ wa. àwọn ọmọ yahoo tó fi ìyá wọn ṣoògùn owó ah! tó fi mọ̀lẹ́bí wọn ṣoògùn ọlà tó fi hmm. mọ̀lẹ́bí wọn ṣoògùn ọrọ̀. ṣé wọ́n lárò jinlẹ̀ ṣá. Ah! ẹ ṣé wọn pa aṣọ lẹ́ẹ̀kan sórí àwọn tí wọ́n rò pé wọ́n ṣe àjò wọ́n ń ṣàjò lówó ní ìsìn wọ́n ń ṣe àjò hmm, wọ́n fi ní òkìkí wọ́n fi ń lórúkọ wọ́n fi ń hmm. nípò ẹni bá ṣáájò tó fi níní ìsìn hmm. ó ń tọ́jú ẹ̀ sílẹ̀ dé àwọn ọmọ ẹ̀ ni ó lè má jìyà ẹ̀ ní ìsìn ah, ó lè má rí nǹkan kan ó lè má rí nǹkan kan ní ìsìn ó lè má rí pé bóyá ṣùgbọ́n gbà àwọn ọmọ àwọn ọmọ tó bí sílẹ̀ táwọn náà bá ń dàgbà ibi táwọn náà bá ti lọ gbàdúrà àwọn á sọ pé àwọn baba ńlá yín wọ́n wá padà tún tọ́ka pé èyí èyí bàbá eh, eh, ẹ̀ ti ó ti dá òyìnbó lóró hmm, hmm, ó dá òyìnbó lóró o o o kò dẹ̀ wá sínú àṣírí yẹn ó padà tù ní. bi wá mọ̀lẹ́bí òyìnbó yẹn lọ <laughs> bó lè yàn fẹ́ wá mọ̀lẹ́bí òyìnbó lọ. Ah, yóò dùn sí airport ni. lára lọ bẹ mọ̀lẹ́bí òyìnbó pé kọ́ forí yi o. Hmm, nǹkan ti ṣe. hello. hello. ẹ o. hello. ẹ kọ́ yes sir. ẹ kú orúkọ yín bọ́lẹ̀ ti ń pè. aṣọ olóṣèlú ẹni yẹn kó má pa ìyá rẹ o. àti hmm. pa ìyá rẹ o nígbà tó ṣe ní ẹgbẹ́ ìlú pàṣẹ yà. ojú òpó yín yẹn ò ṣe dáadáa. a dùn mí o ọyá ọyá ṣẹ́gun. kí la ti máa ṣayé yìí sí o. hello. hello. hello yín obì ẹ kú ọ̀lẹ́ sá o. ẹ lẹ́ sá. ọ̀gbẹ́ni solution láti London ni sá. Ah, ẹ bá wa wá solution sí. ẹ bá wa wá solution sí solution wà sọ̀rọ̀ yìí. kí ni solution. Hmm. solution tó dẹ̀ wà bẹ́ẹ̀ solution tó dẹ̀ wà bẹ́ẹ̀ ni wípé èmi máa rọ Brian pé kán má ṣe nǹkan tó look stupid láti lọ sọ pé wọ́n fẹ́ gbẹ̀mí ìyá wọn tàbí kán fún ara wọn kán gbẹ̀mí ara wọn nítorí tí wọ́n bá ṣe wọ́n tún ṣí sápá ogun míì fún àwọn generation mi tó ń bọ̀ lẹ́yìn nìyẹn ìyẹn number one ẹlẹ́ẹ̀kejì ni wípé eh, bíbélì sọ pé ọlọ́run ẹran ara ni òun ó ní kò sí ohun kankan tó ṣòro ṣe fún òun láti ṣe I understand. Hmm. Èmi believe wípé tó bá báyà wọn sọ̀rọ̀ kí wọ́n lọ sórí òkè àti ìyá wọn káwọn méjèèjì kan lọ sọ ara wọn sínú àwẹ̀ àti àdúrà tó bá jẹ́ inú àwẹ̀ àti àdúrà yẹn gan ibi kébi ti ń pa wọ́n yẹn gan lọ́wọ́ apàdà lọ́wọ́ gbẹ̀mí ara ẹ̀mí wọ́n wá padà bọ́ sí wọ́n á mọ̀ pé wọ́n ṣe ogun yẹn fún generation míì tó ń bọ̀ lẹ́yìn kó ń ṣe pé wọ́n para wọn fúnra wọn hmm. kọ́kú lọ sọra wọn sínú àwẹ̀ àtàdúrà pé ogun yìí o ó ṣẹ́ nítorí nínú ìnáyànsá eh, wọn fún ara wọn yìí mhm. tí mo dẹ̀ bílíìfù yìí pé ó ṣeé ṣe kó kó kán tó parí àwọ̀ yẹn gan ìbẹ̀rẹ̀ lọ́wọ́ fi máa gbọ́ àdúrà wọn kọ́ máa pa ara wọn kọ́ máa pa ìyá wọn ogun yẹn máa ṣẹ́ òṣogun tí ò ní solúsọ̀ máa ṣẹ́ ẹ̀jẹ̀ sá. Ah, ó jẹ́ ń gbé kan sí i. hello. hello ẹ kúrọ̀lẹ́. sá orúkọ yín bọ́lá ti ń pè é lẹ́kọ́ ẹ lẹ́wọ̀n. ẹ ti wà ń bẹ̀ ọ́ ń bọ̀ lẹ́ ti ń pè kí lórúkọ yín. orúkọ tèmi ni káyọ̀dé láti akínmọ́rin. ọ̀ya. ok ṣe rí ọ̀gbẹ́ni yẹn mo kí kú oríire. that's right. ní ìdí tí mo fi kí kú oríire ni wípé kó má pa ìyá rẹ̀ rárá. ok. kó sì má pa ara rẹ̀. ok. Yorùbá sọ pé ẹni tó máa ti dé olùnàgún hmm, ló máa ti lọ rẹ̀ bẹ́ẹ̀ni. gẹ́gẹ́ ẹni tí ó fún ní nǹkan tó fún un kó padà lọ bá. wọ́n ti bá wá solution sọ̀rọ̀ ayé ẹ̀ náà ṣe fún un wọ́n ní ní tó bá ti rí wọ́n ní ní tó bá rí lójú ìran ló máa sọ ìgbésẹ̀ tó máa gbé tí ó yọ kúrò nú ọ̀fìn ègún ayérayé tó wà lórí ìran hmm. wọn. sẹ́ẹ̀rí bí wọ́n ṣe sọ fún un wọ́n fẹ́ kó tó béèrè ìbéèrè ni wọ́n fẹ́ kó tún tẹ̀síwájú sí i. ó tún béèrè nǹkan míì. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. bóyá kó béèrè another option. ó tún wá padà lọ bá wọn ó tún béèrè béèrè tó bá wá béèrè béèrè tí wọ́n bá wá sọ pé ẹyọ kan yẹn iná ni yorùbá ní ewé kan ò ní bọ́ lára igi kọ́lọ́hún mọ́mọ́ sí hmm. òun àti ìyá rẹ̀ bí Mr Solution ti sọ hmm. Hmm. tán wá bọ́ sínú àwẹ̀ àti àdúrà. ok torí wọ́n ti mọ̀ pé àwọn logun kan dojú kọ báyìí ikú nù lórí àwọn méjèèjì. fún ìran tí ń bọ̀ ìjọ tó bá gbégbèsè pé wọ́n pa ìyá rẹ̀ hmm. ègún tí wọ́n ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹyọ kan ni nínú ra wọn. yóò di dọ́bù. ó ti tó di dọ́bù. hello ẹ kúrò lẹ́mà. ẹ kúrò o. orúkọ yín níbo lẹ ti ń pè wá. Ah, Tolúlọpẹ́ ló ń pè ó láti sausage. láti sausage láti Sheffield. Sheffield ni. ok sorry ok Sheffield. ẹ jọ sausage ni ẹ máa sọ̀rọ̀ yín lọ jàre. nǹkan tí mo rí níbẹ̀ ní tèmi ni wípé èmi kọ́kọ́ kí bọ̀dá yẹn kú oríire. Ah, ah, nítorí pé kí ni ṣé àwọn generations tó ti lọ síwájú nobody has a clue. láti mọ nǹkan kan òun ti wá mọ̀ báyìí. wọ́n mọ nǹkan kan ṣẹ́rí tí ọlọ́run ogun tọ́lọ́run bá fẹ́ ṣẹ́ ló tiẹ̀ máa ń fi hàn yàn either hmm. by crook or by any way nítorí wípé wọ́n tiẹ̀ ní àǹfààní láti lè rí nǹkan tó jẹ́ wípé wọ́n mọ ibi tí ogun ti ń jà wọ́n ogun yẹn ti kọ́kọ́ ṣẹ́ débi ìkan náà that's right ṣùgbọ́n kó má pàjá wọn kó má tiẹ̀ ní àwọn fẹ́ para wọn nítorí pé ìmọ̀ èṣù ni wípé to kill i mean to steal to kill and to destroy. destroy. Hmm ṣé ẹ understand. bẹ́ẹ̀ni ma ṣé ibi tí wọn bá tẹra mọ́ àdúrà kan gbé ọkàn lé Ọlọ́run Ọlọ́run tó fi hàn wọn wípé ibi tó gun ti ń jà wọn lélẹyìí ibi tó ti wá rèé òun ló mú òun tó ṣe máa palẹ̀ ogun yẹn mọ́ àti gbé ègún mi ìwọnú ayé wọn ni ọgbọ́n pé kọ́ para wọn kò sẹ́ni tó lè parẹ́ tó lè rojú rere Ọlọ́run hmm, hmm. kò sẹ́ni tó lè pààyàn tó lè rojú rere Ọlọ́run hmm, kò dé kò tiẹ̀ sí bínú ẹ̀ ṣe lè dùn mọ́ pẹ̀lú ọmọ àtìyàwó tó fẹ́ tọ́jú àtàwọn ọmọ tó fẹ́ gbẹ́kẹ̀gùn kúrò lórí wọn nítorí ìdí èyí èmi bìlì pé courses yẹn àti covenant tán ní tó ń já àwọn ológun orí wọn ló ti máa dópin kó tẹra màdúrà ọlọ́run á ràn wọ́n lọ́wọ́. ẹ ṣeun ẹ já polówó. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. Without strong watchdog institutions, impunity becomes the very foundation upon which systems of corruption are built. And people's indifference is the best breeding ground for corruption to grow. Thus, the very reason your state government is ready to fight all forms of corruption to a standstill through the establishment of the Oyo State Anti-Corruption Agency, Oyaka. Yes, we must all speak out when public funds are diverted to personal pockets, even through fake government receipts and tickets. When contracts awarded are not done at all or only complete on paper after the release of fund. Speak out! When favoritism is celebrated above hard work and right, when you're threatened or victimized for refusing to take or give bribe, speak out! If you discover any unlawful act in any government ministries, departments, and agencies, speak out by contacting the Oyo State Anti Corruption Agency, Oyaka, with your petitions at quarter 473 Fajimi Street, Agodi, Ibadan. Note, petition must be evidence based and no anonymous petitioners. It's, it's no, no, tolerance for, for any form of corrupt practice citizens in Oyo State. This message is sponsored by the Oyo State Anti-Corruption Agency, Oyaka. arẹwà obìnrin kò tún dádì obìnrin tó rẹwà jùlọ nípìnlẹ̀ ọ̀yọ́ ní sunday tó ń bọ̀ yìí lọ́jọ́ kejìlá oṣù kejìlá omidan ìpínlẹ̀ ọ̀yọ́ twenty twenty one jọgọ́sẹ̀ tó gbàlejò àwọn èèyàn kẹrin kẹrin àtàwọn amúlòdùn tí wọ́n máa dá wa lára yá báwọn omidan ìpínlẹ̀ ọ̀yọ́ bá ṣe ń ṣèdíje ẹwà tó omidan tó bá gbé gbá òrókè gẹ́gẹ́ bí miss ọ̀yọ́ ó sì lọlé pẹ̀lú ọkọ̀ ọ̀bọ̀kún ọlọ́yẹ tó ń kàn tó tó tó di di ọmọ foundation gbé kalẹ̀ ọmọ ṣòkò ọlọ́lá jẹ́ two thousand five hundred naira o sì lè rí tíkẹ́ẹ̀tì rà ní gbogbo ilé ìtajà fúlùkù tó bá súnmọ́ Miss Ọ̀yọ́ State twenty twenty one ní Sunday tó ń bọ̀ yìí ọjọ́ kejìlá oṣù kejìlá bẹ̀rẹ̀ láago méjì ọ̀sán nínú gbọ̀ngàn jọ́gọ̀ tó ń bẹ lọ́pọ̀pọ̀nà Liberty àwọn alátìlẹyìn naira bet Ọ̀yọ́ agan ripples outdoor catering services melody event and entertainment titan farm coca-cola foodco paysetter transport service ultima food signal seven thousand ui hotel kakanfo inn jọgọ center fresh one oh five point nine fm Ìbàdàn ló ṣàgbàtà dẹrù miss oyo state twenty twenty one ní sunday tó ń bọ̀ yìí isaac brandy mayor ni ó máa gbà wá lálejò nínú gbọ̀ngàn jọ́gọ̀. nínú ọdún tí mẹ́láyé ti kéré sí lọ́yàtọ̀ lọ́yàtọ̀ gbogbo ọdún ò lè dàbí kérésìmesì ẹ̀yin èwe tú wo baba kérésì fresh fm kẹ́tún wá fún kébù rẹ̀ sí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé baba kérésì fresh fm gángan lọ́ọ̀rì ọmọdé àfúnilẹ́bù máa wù bẹ̀ láti róòmù ó tún ti balẹ̀ pẹ̀pẹ̀ sílé orin challenge ìbàdàn. kérésìmesì ọdún dé ẹ̀yin èwe aláyọ̀ ẹ sọ fún dádì àti mọ́mì pẹ̀lú àwọn olùkọ́ yín pé baba kérésì fresh fm lẹ́fẹ́ wò bó ṣe rẹwà tó ó ní òtún mọ́ báyìí ṣeré fún yín lẹ́bùn tó jọjú báyìí ya fọ́tò papọ̀ òbí tó bá mọ́ mẹ́wàá wo baba kérésì fresh fm tọdún yìí yóò mọ̀ tó lé gbàkẹ́jọ rẹ lọ fáwọn nǹkan àlàkalẹ̀ ọ̀tún tó wà nílẹ̀ fáwọn èwe bíi swing cartoon character bouncy castle fífijú ṣèdíje àti díje tá a mọ̀ tó fi mọ́pọ̀ nǹkan tó mú gbà ìwé wà níyọ̀tọ̀ mi mú wọn lóyè ọ̀tún tí ó di mọ́ni ní ọgbà bẹ́ẹ̀ lẹ́mọ̀ pàdé àwọn nǹkan ilé wa òṣèré adẹ́rìn pòṣónú àwọn pèdèpèdè fresh fm tájò mọ́ kọ́mọlúbọ́pọ̀ dọ́wẹ̀kẹ́ ya papọ̀ pẹ̀lú dókítà yínká ayéfẹ́lẹ́ bàbá ìwé fúnra ẹ̀ one thousand five hundred naira lówó wọlé ọmọ kọ̀ọ̀kan. Oh, oh, Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB hello. ẹ káalẹ́ sà. ẹ káalẹ́ orúkọ yín bọlẹ tí ń pè o. ètò orúkọ tèmi ni Francis Adéyẹyẹ láti máa tọgùn. àǹtí Ṣadé àbíkí lẹ pé. Francis Ade, láti máa tọgùn òkè àrò. okay advice mi fún arákùnrin yẹn ni pé kó súnmọ́ ọlọ́run hmm. kó má pàyà kó má dẹ̀pà bàbá ẹ̀ kó tó kún kó tó kọjá agbára ọlọ́run lọ èmi náà pé ọlọ́run máa bá ṣẹ́gun kó gbọ́ lókè lọ gẹ́gẹ́ bí àwọn ti ọ̀ṣáájú náà ṣe sọ oh, ọlọ́run máa ṣẹ́gun fún. hello. hello. hello. à ń gbọ́ yín. Ah, wàsíù ló sọ̀rọ̀ láti Chicago. I'm going to. eob sir. ibrahim akunye ẹ̀tọ́. ẹ ra sà. ẹ jọ ohun kan tèmi kàn lè sọ fún ẹnìyẹn ni pé eob yẹn dákun ṣé èèyàn lè fi ìtọ̀fọ̀ ìgbẹ́ kó mọ́. Ah, ẹ má máa sọ bẹ́ẹ̀ lórí afẹ́fẹ́. ọ̀rọ̀ yẹn dọ̀tí lórí rédíò. ok eh. èèyàn ò lè fi ìtọ̀ sí dọ̀tí. ẹ̀yọ́ fọ igá. Eh, eh, ṣé yẹn lè fi ẹ̀yọ́ fọ igá hmm. kò lè mọ̀ kò lè mọ̀ torí nǹkan tí èṣù fún yàn èṣù ò fẹ́ dáadáa fún yàn náà tẹ́lẹ̀ ọdún èṣù náà náà tí wọ́n á ń wá ràn lọ́wọ́ hmm. kò sì ní kò ní pọ́sibù hmm. àfi tí èèyàn bá súnmọ́ ọlọ́run bóyá pé èmi ò bá gba ẹnìyẹn nímọ̀ràn pé àsìkò tí àsìkò rẹ̀ lè mọ́ ti ìtò wájú ọlọ́run bóyá kò tí gbàdúrà dé stage yẹn kó tó ń bọ̀ tẹra máa dúrà. ẹ ṣeun sí. ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún ìgbé ayé arákùnrin yẹn. ká kọ́kọ́ kíkú oríire náà. ká kíkú oríire. pé ó mọ̀ pé òun ní egwu. ọ̀pọ̀lọpọ̀ ló ń rìn tí yóò mọ̀ pé òun ní ègún. ẹlòmíín mi is one of those things is one of those things ni ah. ẹlòmíín sọ tí ó dẹ̀ pé inú ayérayé lòun wà. ntọ̀rọ̀ tó tó ni ló ń rù kiri. èmi ò kó èmi náà ò sọpọ́ọ̀tì kó para ẹ̀. mi sì sọpọ́ọ̀tì kó para rẹ̀. Hmm, gẹ́gẹ́ báwọn èèyàn ṣe sọ ó lóun ti ń gbàdúrà àbọ̀ tipẹ́tipẹ́ òun ti lọ orí òkè orí hmm. òkè tó dẹ̀ ń lọ tẹ́lẹ̀ àdúrà tẹ́ bá ń gbọ́ mi sà <laughs> àdúrà tẹ́ ń gbà tẹ́lẹ̀ ni pé kọ́lọ́hún pèsè fún yín kọ́lọ́hún lànà fún yín kọ́lọ́hún ṣíjú àánú wò yín ẹ ẹ mọ̀ ẹ ẹ gbàdúrà lórí ogun tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ẹ ẹ mọ̀ ẹ ẹ mọ̀ ṣùgbọ́n oríire táwọn èèyàn kí yín fún ni wípé ẹ ti mọ̀